ayé dùn látòní lọ òògùn dùn mọ́ látòní lọ ayé yín ò tòrò mọ́ látòní lọ epo òkè bí epo mọ́. jọ ń bá a bọ̀ tipẹ́ àìwá nífẹ̀ẹ́ mọ́ ló ṣojú ẹ̀mí pẹ̀lú ẹ̀. ọjọ́ dúdú bọ̀rọ̀ gbogbogbò nípa alájà kọ̀rọ̀ pàṣàpàṣà nítorí ọlọ́dẹ nípa alájà rẹ̀ àwọn méjèèjì ló bí fún Ọ̀rúnmìlà lọ́jọ́ wọn ń pẹ́rí bàbá níbi Ọ̀rúnmìlà lẹ́nikẹ́ni tó bá pẹ́rí òun níbi ọlọ́sàn gangan nìdágìrì dánlé ikú kùtùkùtù là á gbọ́ pé ewúju ọ̀sán gangan là á gbọ́ pé orí ọ̀rọ̀ bí àkàṣe tán lọ́rọ̀ ẹ̀kọ́ ìwọ. bẹ́ẹ̀ni ẹ sẹ́wọ̀n. bẹ́ẹ̀ni tẹ́ náà wáyìí ọ̀rọ̀ bí kò ní tán lọ́rọ̀ rẹ̀ wà tọmọ rẹ̀. mojo yín abẹ́lé. ò ń síwín. ṣé ọmọ tèmi lọ wá pẹ̀lú rẹ̀ ń di. bẹ́ẹ̀ kí ló dé tọmọ tiẹ̀ fi ń du bá ọmọ tèmi du ọkọ. sa ọ gbádùn. bẹ́ẹ̀ni. àṣetọ́dà náà wọlé ọmọ tèmi ni ló fẹ́ gbọ́kọ ọmọ tiẹ̀ ọmọ tiẹ̀ ló fẹ́ gbọ́kọ ọmọ tèmi ah. èmi ó sì wá yájú tèmi lẹ̀ torí rẹ̀ ló ṣe mú àbàwá lọ́wọ́. bẹ́ẹ̀ni. ló fẹ́ kọ ọmọ tèmi mọ́ di. bẹ́ẹ̀ni. ó sì fẹ́ sẹ̀mí ọmọ rẹ̀ lófò ti wo àtọmọ rẹ ẹ jọ fi kú bọ́ra bí aṣọ ni èmi mọ sọ bẹ́ẹ̀. èmi lẹ́nu rẹ sí mi abẹni. ọ mo jóyún ọmọ mi ọmọ mi báwo ló ṣe jẹ́ wo ẹni bá bá mọ̀ lọ́sàn-án ìgbẹ́ náà wojú ẹ̀ lọ́gànjọ́. mẹ́ta láàrin òtò mi ó ń bè mí náà. alábàǹsẹ̀ tí ẹyẹ jẹyẹ lọ ẹyẹ lè gbé yẹmi torítorí. ó tó bẹ́ẹ̀ èmi mọ sọ bẹ́ẹ̀ fún ọ. ó tó bẹ́ẹ̀. ọ̀dọ̀ wo ni ọ̀dọ̀ tó fi lẹ́ lọ. Hm. mo jóyún ọkàn mo gbà lọ́ọ̀rẹ́ ni àjọ wà lẹ́nu rẹ̀. níwọ náà. bẹ́ẹ̀ ni mo sọ. tí àjọ fi lè. o tí àjọ fi lè. àlọ́ ní tiẹ̀ àbọ̀ ní tèmi. Ah! ọlọ ẹ gbà mí èmi mọ́jọ́yìn èmi lọ ń bá lérí ah! Ah! ọmọ sẹ̀sìn o ọ̀ ń bẹ́ mi lérí mọ́jọ́yìn ẹni tá a mọ̀ lọ́sàn ìgbéná wojú ẹ̀ lọ́gànjọ́ ọ̀pẹ́ rẹ̀ dìgbò lásán àṣà dìgbò lọ́pẹ́ rẹ̀ lúkúlùkù gúgú eré kílẹ̀ yẹn ń bẹ́ yẹn ṣe káyọ̀ ń gbàsọ lára ẹyẹ mojú oyin ó rí mi wò bí ìròyìn yìí mọ́ sọ bẹ́ẹ̀. ìyá wa ah, sọ̀rọ̀ ọ̀yá mojú oyin tó tó bá ń ni. Ah, ó jù bá ń lọ o mojú oyin ò mú kékeré hmm? ah, n tí wọ́n ń pè lẹ́lẹ́ran ara nu ó fi bó ti já hàn mí nù. irú èèyàn bá ní án. Eh, àmọ́ o sórí bíbẹ́ lóògùn náà rí ni. lórí ọ̀rọ̀ pa àfọmọba àfọmọba. Ah, ah. ṣe rí mojo yín ṣẹ̀ṣẹ̀ fi rí èèyàn tó jẹ́ hàn mí ni torí mi ò gbé ń jà tẹ́lẹ̀ èmi ti wò pé kí la fẹ́ gbà nù ká mọ̀ mú ká mọ̀ jà lórí ọ̀rọ̀ wọn ọmọ wa fẹ́ fọ́kọ ọmọ wò fọ́kọ àmọ́ ngbò sì ti gbómi ìjà kaná fún mi báyìí dandan ni kémi náà bàbá wò ẹ ó ti pe ṣonṣo ni ó yẹ kó rí jà ṣonṣo. ẹ̀yin ẹ sàmọ́ dà sí i ẹ fèmí rẹ̀ lẹ̀ àtẹ̀pọ̀ àtàrẹ̀pọ̀ lèmi rẹ̀ amọ́ntàjọ́ fi nùwọ́. bẹ́ẹ̀ni aláti ṣe èmi ni ó mà ti ṣe ara ẹ̀ ó ń ṣòun wájú èmi náà ń bọ̀ lẹ́yìn. àjàsá gbogbo ọ̀rọ̀ adékúnlé tó ń sọ fún mi pé àìmọ̀ tẹ ní bá ní àmọ́ tọrọ bẹ̀rẹ̀ ní sọ èmi ti bá a sọ o. irọ́ ni o. aa mo bá a sọ pé bó ló ṣe máa kó irin méjì bọ̀ nílẹ̀ kan náà ó wá ní àwa náà mọ̀ pé lẹ́wà lòun fẹ́ láti lẹ̀ ó ní bírò ń kẹ́ràn lọ ni òun sì fẹ́ sẹ̀sán oore. àjàdí ṣé téèyàn ọba tiẹ̀ wá sẹ̀sán oore ṣé fífẹ́ lọ́kàn. ẹ̀bí mi náà ṣe bínú nígbà wá ní ìbírú nǹkan sọ pé ń wa ara rẹ̀ mọ̀ lọ́rùn ń wa ara rẹ̀ mọ̀ lọ́rùn òun ò sì fẹ́ tá dànù gẹ́gẹ́ bí olóore òun. ọ̀rẹ́ wa náà yóò lójú kòkòrò bí ọba yóò lójú kòkòrò ni yóò làbùrọ̀ kógi méjì bọ́ná nítorí pé ẹnìkan gan ń wẹyọ kan tí ò tí ì rì. èwo ni èwo lọ̀rọ̀ rádaràda ẹnìkan wo ni wẹyọ kan tí ò tí ì rì èmi gan tí mo jẹ́ ọ̀rẹ́ rẹ̀ sí mo rí kan ni èwo ni kan nù wá. tí ọba tiẹ̀ já ìkànnlẹ̀ kó tiẹ̀ já fún èmi á mọ̀ pé ìwọ nìkan ló kù tá a máa wá ìwọ ni ó di ti ẹnu ìlú yìí. ọ̀rẹ́ wa òbù òbù òbù òbù kan jàn hmm? ah, tó o bá wò mí dáadáa ó rí i pé ìbírónkẹ́ èmi àti ẹ̀ bára mu hmm. gẹ́gẹ́ wo lè ṣe gẹ́gẹ́ ah, àná ọ̀rẹ́ ṣẹ̀ṣẹ̀ yé mi nínú tó fi ń lu gbẹmọgbẹmọ pé méjì ní kó méjì ní kó àṣẹ nítorí tara rẹ ni kì í ṣe torí tẹlómi kò wá sí wàhálà èmi àti òlé máa du obìnrin mọ́ra wa lọ́wọ́ tọ́ abáwá dọ́dọ̀ rẹ̀ ní ìsìn ọ́ sọ pé ìbírò ń kẹ́ o kọjá fún ọ tọgbọ́n kò tún tẹpẹpẹ ọ̀rọ̀ ní kò tẹpẹpẹ ẹ̀sìn wájú tọgbọ́n. ìyá mi dé o ìyá mi bọ̀ o. káàbọ̀ bàbá mi. ọ̀rẹ́ rẹ̀ ń kọ́. ọ̀rẹ́ mi ń bẹ ìyá mi. ẹ jọ rìn lónìí ni. Ah. ẹ wo ẹ fílẹ̀ sí ti ọ̀dà wọlé lọ́kọ́ lọ gbóúnjẹ so ti gbọ́ mo ti bọ́ mọ̀ lálẹ́ mo ti bọ́ fọ́ sí. ẹyin ọjà mẹ́ta. ibo mọ̀ pé kíní ìtẹ̀bí lọ́rùn mi bá ti rẹ́ tèmi èmi máa ń jẹun lọ́nu. tó bá ti jẹ́kọ̀ọ́ mẹ́ta mi o ẹ pẹ̀lẹ́ mi. Ah, ṣé kèsì pọ̀ ń ro kankan àbọ̀ ọlọ́rọ̀ kan tó fẹ́ bá mi sọ. yín ah, lọ́rọ̀ ah, ọ̀rọ̀ bíi ti bò. ọ̀dà náà bọ́ọ̀bà lọ́rọ̀ kankan wọlé òrì gbóúnjẹ rẹ̀. Eh, ìyá mi ẹ jẹun wọlé lọ. wọlé ọlọ jẹun ọkọ àyọkọ mi adéó ní bàbá mi ọkà àti ẹkọ máa tutù ó sì rà rèé jẹ. bá dìgbà ìyàwó rírun kíro ní mọ̀ kọ́ ọ̀rẹ́ mi ẹ wá ẹ wá ẹ wá ń bọ̀ ẹ lọ kọ̀tàn wọn ò lè dúró mọ́ ọ̀rẹ́ mi wọ́n rè o. ara àbò ni wọ́n. àwọn ni. nekene. ẹ bá ń tó fẹ́ mọ bá ń dá Adékúnlé ni. ẹ ẹ dákun torí Ọlọ́run sáàmbá ti yín lọ ni ebi jẹjẹ wa là ń lọ èmi lè fà wá padà sẹ́yìn sí ẹ sá mọ tẹ. wo èsù ni kọ́kọ́ mo fà lẹ́sẹ̀ o mo fa wàhálà lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni bàbá bá ń fẹ́ mi ọ̀bọ̀ fà á àríkẹ́ fún ẹ lẹ́sìn. dákun ṣé tó bá tiẹ̀ ní gbogbo ẹran yóò kàn nípa ṣé bíi ti gbé ti ẹni káyọ̀ mọ̀ so gèrà mọ̀ rẹ̀ dì ó ka méjì náà mọ̀ wá nǹkan ọbẹ̀ níwọ̀ mo mọ̀ rí nǹkan tó dùn mí ọmọ torí rí lábàá wa yìí o. àwọn ẹlẹ́sìn bí òjò àárọ̀ awé tá ìlú mọ́ kásẹ̀lẹ̀ ẹsẹ̀ wo. ọ̀rẹ́ mi jẹ́ àlọ́. àníbọ̀ níbí ilẹ̀. ẹ dábàá kọ́ ọ mo sì sọ àmọ́ ni mo lórí burúkú ẹ̀dá ilẹ̀ yín méjèèjì tí ẹ bá yẹ yín ti burú ìwọ kẹsẹ̀ tí ẹ wájú òun gbé tiẹ̀ tẹ́lé ẹ wá tẹ̀lé ayé ìjà sọ ọlọ́kùnrin de nítorí Adékúnlé ọ̀rẹ́ mi ọ̀wà fàdékúnlé ẹ sọ àkúlẹ̀ ni ó kú lẹ̀ nú ẹ̀yìn méjèèjì sórí wọ́n sẹ̀wọ̀n òde ọba wí ajá ni ọlẹ́yìn rẹ̀ igun olòsí ilé àti bàbá olòsí ẹyẹ. Ah. Mm. tó fi fi mí kọ́rọ̀ ọ sọ nígbèsí ayé láyé tèmi kan tí mo wá ìwọ ló ti. wọ́n lè mọ bá wọn ẹni tó wọ́n bí yọ̀bọ̀ fi bí yọ̀bọ̀ fi bí yọ̀bọ̀ fi bí yọ̀bọ̀ fi bí yọ̀bọ̀ alẹ́ ni mo lè fi yọ̀bọ̀ ìyá mi ní ìwọ mo lè mọ̀ mọ́ kìí àbí ọ̀bí yíyá èmi ọ̀bọ ọjọ́ èmi ọ̀bọ fà á ẹjọ́ ọdún ọ̀rẹ́ ẹ̀mí ní ìbọ̀fà ìyá náà nínú bàbá ọ̀rẹ́ ẹ̀wọ̀ ẹ̀wọ̀. ìyá mi ìyá mi ẹ̀wọ̀n ọ̀rọ̀ yìí ti o. èwo nú ọ̀rọ̀ èwo ní sún o àbí. ìyá mi ṣe bí mi rò nǹkan ìjọ oníṣẹ́ ẹ̀rọ lónìí òpè lọ́rẹ̀ ó pọ̀ mi wá èmi rò nǹkan sì pàdé mi ọmọ ah, sára tí ọmọ mi mi dá o mímí àtàwọn ọ̀rẹ́ mi wà tó lọ núlù ìbírọ̀ ká àtàwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n na wọ́n na jágba sí àlà wọ́n nígbà tó bá tó lù mí pa ni. sọ̀rọ̀ ló sì ń sọ lẹ́nu mo gbọ́rọ̀ dèdèrè tí ń jáde lẹ́nu rẹ̀ ọmọ ẹni ìbámọ̀ ìjọ ni àbámọ̀ yọ ọ́ èmi láyé mi ẹgbẹ́ mi wo ni ó wàá pàdé mi lójú ọ̀nà tí ó sọ pọ́kọ́ ọ̀nà tí n rìn àwa ń tomi lójú bíi elébòlù nítorí ìbírónkẹ́ ìbírónkẹ́ pàdé tiẹ̀ lójú ọ̀nà ìwà ń dún mọ̀ òwúrú mọ̀ òwúrú mọ̀ nìwọ wá ń sunkún tó bá jẹ́ pé ọba jọ mí ni kò sí ẹgbẹ́ mi tó lè pàdé mi lójú ọ̀nà ni mo tún mo tún sọ lẹ́ẹ̀kan sí i tí ó lò kọ̀nà tí n ò rìn bó bá gbéjà wọ ìwọ náà bá jà kí ni bẹ́ẹ̀ tí ò ti bẹ̀ kú o dúró náà sọ tiẹ̀ ti sọ fádékúnlé lórí ọ̀rọ̀ ọ̀hún. ìyá mi mọ̀mọ́ ti sọ fádékúnlé o adékúnlé ti sọ fún pé kò sí tó o fi ṣe ipò mi làyò ọkọ̀ òun àfi bí pírọ̀ nǹkan ṣe wà lé lọ́rùn tó ní dandan òun ní fi á lọ́rùn lẹ. Adékúnlé ti ní kò sí tóun ó fi ṣe. Ó ní ìwọ ló ń fẹ́ fẹ́. Ó ti tán tẹ́mi fẹ́ gbọ́nu. Fọ́kàrà rẹ balẹ̀. Nígbà tó yíya Adékúnlé ti ní gangan ló ń fẹ́ fẹ́ kò sí tóun ó fi bìrò nǹkan ṣe o. Ẹni àná lára ń tà, ń jara láìsàn, ń jà ń pata lásán ni. Àgọ́ tiẹ̀. ní ọ̀padà dádì èmi ti mọ̀ èmi náà rè rẹ̀ wọn fẹjọ́ rẹ̀ sùn kíyà ó pè níbi tí bá ti ń gbọ́ kó kìlọ̀ fún kó ọmọ rẹ̀ sọ̀rọ̀ ẹnì kó lè kọ́ ọmọ tèmi láyà jẹ́ o torí wọn ní tó wu ní ọwá ntọ́da abẹ́ ọbẹ̀ dàbí wù kọ́ ìwọ wu Dékúnlé Dékúnlé sì ti níwọ̀ ń fẹ́fẹ́ kí wàhálà àti pé wọ́n kìí ṣe pé òun lè jà bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí o mm. ah, ìyá mi mò ń jà jàti jàti ṣùgbọ́n mi rọ́ọ̀kẹ́ nìkan mo lè mú mo lè má rí gbé ọ̀rẹ́ rẹ̀ àríkẹ́ ti fẹ́ lù mí pa. aláwọn ọ̀rẹ́ tiẹ̀ náà nǹkan mọ́ kọ́ rẹ̀ lẹ́yìn bí wọn náà bá ń lọ báwọn ọ̀rẹ́ rẹ̀ bá mú kan káwọn ọ̀rẹ́ tiẹ̀ náà mú kejì. ìyá mi ẹnu lásán ni ó ní wọn ò lè jà. ẹnu wọn ni mm. bọ́ọ̀ bá jẹun àtúkọ̀ ọlọ́gbọ́n kan sórí béèyàn bá ti rí i pé ẹni tí èèyàn fẹ́ bá ja èèyàn ò lè mú un tí máa ti ń pa kúrú bọ́n ọ̀ní bá náà ọ̀rọ̀ ra farabalẹ̀ ọmọ wò ó bó bá ti kú dẹ̀dẹ̀ kọ́ dọ́dọ̀ rẹ ọ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ọkọ̀ lákòógìrì ni bó bá ti kọ́ lákòógìrì tó fẹ̀yìn rẹ̀ lélẹ̀ báyìí ó jókòó lè nu mọ́lẹ̀ lọ́mọ rọ̀ pẹ̀ sí lẹ́nu ìjà bá parí léyìn ṣe máa ṣe falágbára mọ̀jẹ̀ mọ̀jà lẹ́yìn o. Adékúnlé ọmọ ẹkùn tó fẹ́ torí torí ọmọ ẹkùn tó fẹ́ tìrùtìrù wọ́n ní tí a bá bí ọmọ kìnìún nínú igbó jínjìn rere ìwà bí ọba bí ọba ò ní jìnnà sírú wọn. bẹ́ẹ̀ ni kábíyèsí. ìwọ lọmọ ẹkùn tó fi torí torí ọmọ ẹkùn tó fi tìrùtìrù. kábíyèsí. ọmọ bòròkè ọmọ ọ̀kìn sáwo ọmọ arúgbó eléṣìjòyè ọmọ ọba sọ̀sọ́ gbẹ̀jẹ̀gbẹ̀jẹ̀ akékúyà ọmọ bọ́yán bọ́gun ọkọ mi jọ ọ̀kọ̀tọ̀ níkun àjìfà. kábíyèsí. ẹ̀mí rí ogun. àṣẹ. ó dípò àwa bàbá rẹ àwa náà ní kánjú lọ o a fọwọ́ pawó a fèrè kíjọ bí ọ̀rọ̀ kan ní ń ta wíjínú èmi àtìyá rẹ màá rí i pé àkókò tá a lè pè ọ́ ká bí ọ́ náà rèé wọ́n ní tí ọmọ ike bá tó lọ́kọ ìlọ́kọ ni. inú wádùn ara wa yá ń gbà tá a rí i pé ìwọ náà ń tẹ̀ láwọn obìnrin lásìkò yìí gbogbo nǹkan lọ lásìkò tiẹ̀ àmọ́ àwọn olóyè wọn pè mí ṣàkíyèsí pé lẹ́nu lọ́lọ́ yìí wọ́n dàbí à ń pé àwọn obìnrin ọ̀hún ti fẹ́ di méjì màá ní tó bá rí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé òròǹbó mẹ́rin ló wù ọ́ láti kó wọlé rògbàrògbà lẹ́ẹ̀kan so kò sí ní tó burú ń bẹ ọ̀hún fọlá jiyọ̀ náà ni. bẹ́ẹ̀ ni kábíyèsí. ẹ eyín ò ní aníkàbíọ́ ṣé lóòótọ́ ni pé àwọn méjì ní ń tẹ̀lé ọlọ́wọ́lọ́wọ́ báyìí rògbàrògbà àbí. bẹ́ẹ̀ náà ni. kábíyèsí ẹ ṣe ibùdó pẹ. kábíyèsí lóòótọ́ ni àwọn méjèèjì wọ́n fẹ́ràn mi àmọ́ tẹ́ bá fọwọ́ sí tẹ̀sí yọ̀ǹda mi ó wù mí kí n fàwọn méjèèjì sí ìyàwó. àwọn méjèèjì. ọmọ tẹkùn bá bí ẹkùn ní ọjọ́ èmi bàbá rẹ ló fi ọjọ́ àbẹ̀wò ni àmọ́ síbẹ̀síbẹ̀ olórí àgbà ọ̀rọ̀ lọ́mọ yìí sọ yìí o. kábíyèsí kò sí ní tó burú bíi kọ́mọ ọbọ̀ fẹ́ là ṣùgbọ́n ẹ jẹ́ àkíyèsí abẹ́ ẹ ti gbàgbé ni. ẹ hmm. ifá ló ń gbé mọ̀ gbádùn rẹ̀. kábíyèsí ifá fọ́ọ̀rì nígbà tá a di fáàmù adékúnlé ìlòdù rẹ̀ kún. odò adékúnlé kún. ó kún. àwa bí ìlọ́wọ́ ọfá ipe bá a ṣe ṣe tí yóò tùbà tí ó tù sẹ́ ìfá wa dáhùn yìí pé tádékúnlé bá ti tẹ́ni tí ó fẹ́ yàwó tó tẹ́ni ọkùnrin kò gbọ́dọ̀ ní ju ìyàwó kan lọ tó bá ti lè ṣe bẹ́ẹ̀ lọ́ba tù bá lọ́ba tù sí <laughs> kábíyèsí o. ọlọ́run jàre pẹ́ ẹ̀mí yóò gùn. ṣé ẹ ìtẹ́ bàbá yìí ẹ lò pẹ́pẹ́ pẹ́ ẹ lọ gbó gbó gbó àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. ẹ̀yin náà lẹ́kọ̀ọ́ gbé ẹ̀yin àgbà ní odídẹrẹ́ yóò kún alukore ẹyẹ ọ̀sà ẹ dákun bàbá bàbá jọ ń gbé ẹ má jẹ́ àjọ ń gbé. Hmm, ọ̀rọ̀ ni. ọ̀rọ̀ tí àwọn sọ yìí ọ̀rọ̀ ni o èmi gẹ́gẹ́ bí ẹnìkan ò ní gbàgbé ẹ̀yin náà ẹ dákun ẹ fi sọ́kàn ẹ má gbàgbé. o olórí àgbà. ìpínlẹ̀ ti sọ́kàn. nǹkan ò sì ní sọmọ àṣẹ àṣẹ àṣẹ. yóò gbò yóò tọ̀ yóò àfọpáwú yóò fèrègì jòbì. ah ah ah. Adékúnlé àṣìlòtọ́ ni pé ìgbà àrọ̀ra ló yẹ kẹ́dẹ̀ ó kíyèsára jù ó ṣe ń tó pè mí sákèsí. Adékúnlé ò ní lè kó obì méjì papọ̀ ń rògbàrògbà o níwọ̀n méjèèjì èwo ló wù ọ́ jù. Hmm, ọmọlẹ́wà ló wù mí jù. <laughs> ọmọlẹ́wà ló wù ọ́. bẹ́ẹ̀ni. ọmọ òun sì dápọ̀ o òun náà lẹ́wà bí ọ̀kín ìwọ Adékúnlé ìwọ náà wà tútù níwà bí ẹyẹ àdàbà àjọṣe yín ò ní bára yín nú. àṣẹ. ẹ tó bá rí bẹ́ẹ̀ ibi afẹ́gbìnbí sí. Si obì ti lálẹ́ wù ń bẹ̀nu kátùn díẹ̀ ṣe ló kù àbí mo ti wí Adékúnlé kò sí fọkànbalẹ̀ kò sí wàhálà ìdílé wo ni kábíyèsí ọ̀nà wọ́ sínú ìlú tí wọ́n pè é láti bo ọba ti rí báwọn. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ìdùnnú lórí ọ jẹ́ àmọ́ bà mí nú jẹ́ pé mo fẹ́ ṣàlàyé rẹ̀ fún ọ ọ sì ní bínú ọmọ kan ni lórí ọ̀rọ̀ ìfẹ́ tí èmi àti ẹ̀ lọ sọ èmi rò pé bí a lè tẹ̀síwájú rẹ̀ bá. ọdún tó kí mo fi sí ọ sí mo ti sùn ọ ni àwọn òwúrọ̀ amóbìnrin tó bá sí ìbílẹ̀ náà sí i wá sí i nígbà mo kálá yìí ti kú bàbá mi ní ìjẹ́ lọ́wọ́ mi tí mo fẹ́ fi sáyé wọ́n ṣàlàyé fún akọ́ṣẹ́jáyé ètò ìyá méjì yóò pa mí lára ó sì máa ń tètè fẹ́ràn wọn náà sí yóò ní yóò ah! ní bí wọ́n kí ah! eh, Adékúnlé. Ah! Ah! Tèmi ti bá mi báyìí. Yàmọ̀ ti jẹ mí o. Ẹyin àríkà ń wà bá. Èmi ẹ̀ ń tí wọ́n ti mi bẹ́ẹ̀ nísìn. Yàmọ̀ ti jẹ mí o mo ní tiwa tó ṣe bá àríkẹ́ mo ti ṣẹ̀tì ẹ̀dí àmọ́ lọ ah! ah! mi bá mi o. ìbílò ń kẹ́ dákun kí ló tó yìí tó bẹ̀rẹ̀ sí ní wẹ́kùn mu bíi egbére dákun sókọjá ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí kí ni n lè sọ fún mi bókó bá kọ ni ọkọ lèèyàn fẹ́ débi pé ẹ tí ìfẹ́ra yín sínú ilé. kí ló ń sọ lẹ́nu ìtí òdùn kí ló ń sọ yìí odidi ọmọ ọba bàbá sọ pé òun ò lè fẹ́ rù mí dákun ẹ tó fẹ́ fẹ́ kí ló wà lára tiẹ̀ tí ò sí lára tèmi ó ní mọ́ sunkún sọ́dọ̀ kó wà dé bá mi bá. ìbírò ń kẹ́ dákun ṣé o wípé elédùn àfi ọ̀pamọ́ káyé mọ̀ bá ni ṣé ìwọ mọ̀ pé ilé ọlá ó níyọnu ẹ mọ̀ mọ̀ pariwo ilé ọlá o ilé ọlá o ilé ọlá o wọ́n lọ wọ́n ń bẹ̀ ẹ́ bóyá ibi tí Elédùmarè tọ́jú díẹ̀ bóyá ibi tí ó tún lọ wà tí ó lòyìn ju bí ó ṣe rò lọ ni wò dákun mọ́ fi ẹkún síra rẹ léṣe torí èmi ò rí sí gbogbo eléyìí o ní báyìí pé wọn ò nífẹ̀ẹ́ tèmi sẹ́pẹ́ fi ojú lásán lóní ò nífẹ̀ẹ́ tèmi lọ́sàn tí mo yọ ọmọ bá ń sunkún ni àbí tẹ́mi bá jẹ tí bá jẹ ìyàwó ọmọ bá ní ìsísẹ́ wọn ní jọ rẹ ìyàwó ọmọ bá. Elédùà má jẹ́ mi rẹ́rùn ẹ̀kún kí lẹ́dẹ́ tí mi fi mọ̀ sọkún ìwọ ń tiẹ́ bọ̀ ọlọ́run jẹ́ mi ò rẹ́rùn ẹ̀kún torí pé mi ò mọ̀ nǹkan tó rí lára rẹ̀ tó pé tó bá bọ́ sínú ìlú wa ní nígbà tó bá fi rin bí òrùlé méjì ó tún rẹ tó tún san jù lọ ní kíni ìwọ̀n tó pọ́ lọ ń fún lẹ́wà láti ẹ̀ pé àwa irú tiẹ̀ bíi tiẹ̀ bíi ẹran olómi bá ní àbá sọ yí pé kíní ìwọ tó orí sáńkó ló pé bọ́ bá rìn kí kí a ló ti réyàn gbé ọ lásàǹtẹ̀ kẹ́nìyà mi rẹ̀ ń bẹ́ lé nìsín wọ́n bọ̀ sọ̀rọ̀ torí ń gbè mí bọ́ ọsọ tó gbọ̀ ibi ọ̀mọ́ tá a fẹ́ ṣe sí yùn dákun kí lẹ nílé. àbí irú kí wàá lè lé nǹkan náà nìsín ah, kí ni bẹ́ẹ̀ lára tó fẹ́fẹ́ tí ò sí lára tẹ̀mí sórí mi wàá burú báyìí kan náà ah, ṣé mi wà ní fẹ́yà ṣé mi fọ́ máa bá ni. àní ah. kí ló nílé bàbá jẹ́mi lò wọ́n wọlé. àbí bẹ́ẹ̀ lára wọn náà wà fi lẹ́gbẹ́lẹ́gbẹ́ wọ́rùn. ọ̀run yóò sọ sọ̀rọ̀ dúáì. pẹ̀lẹ́ ọmọ ẹ̀ ọmọ dàlílẹ̀ pẹ̀lẹ́ ẹ̀rí ẹ̀rí. ìbí yóò dá o mọ́tẹ́tì ọ ni olórí burúkú ọ sí i aláyé bàjẹ́ kẹsẹ̀bí rẹ sọgbọ́n rọ́dọ̀rọ̀dán. ìbíròǹkẹ́ èmi ló mú ọtọ̀ ǹdà sọ. Ah, ah, àríkẹ́ ó rògùn lérè ń bẹ̀rù ó pàdé ẹ̀ lọ́nà. ògùn kí ló pè. ògùn lérè. ẹyin kí ló dà wà àtògùn lérè pọ̀. o ṣeun jẹ́jẹ́ ìjẹ́ mi bí mo ṣe dúró náà nì lọ́ba sì ní pẹ́pẹ́sẹ́ o òun fẹ́ fẹ́ mi. Ah. ògùn lérè ló fẹ́ fi o. bẹ́ẹ̀ ni àbáyé ògùn lérè wa fẹ́ bàjẹ́ ni. sí èsì pọ́ fẹ́ kàn dààmú àbáwọn òbí rẹ̀ wá fẹ́ gèrè rẹ̀ ni òbí rẹ̀ ògùn lérè kan ní òfẹ́ sí wọ. bàbá tiẹ̀ wá sọ wípé kọ fi náà pípọ̀ bọ́ ìtògùn lérè wa ni. tiẹ̀ wá wọ̀rọ̀ ni tí wọ́n fẹ́ nu. ẹ̀kọ́ nígbà ògùn lérè wá ń bò ni Adékúnlé ni Adékúnlé ni bọ́ọ̀bà Adékúnlé bá kọ̀ tó ṣe bóyá báyà kó o tún mú oògùn lérè kó o gbà bí ọpẹ. àríkẹ́ àríkẹ́ ogun tó yẹ kó mọ wúlò fún tiwọn náà wúlò fún nù ẹ káníwọ náà bá ń ṣiṣẹ́ rẹ̀ bá ń ṣiṣẹ́ rẹ̀ bá ti sẹ́yìn kí n da yọ bá. oògùn lérè ọmọ ní sórí rẹ o. oògùn lérè ọmọ da yọ bá. ẹ bá wá sí ọ dáadáa bá ti sẹ́yìn kí n da yọ bá. omi tẹ̀lé máa wà bá mi sí ń da ni. ìwọ fọkànbalẹ̀ ó da yọ bá. sòrí ń ń bá lọ lóòdì kejì ìnà ọba ọwọ́ mọ̀ ìdòyè wá kálọ̀ ọmọ olówó lọ́ba wú ọ̀ kọ̀sábọ̀ ọdẹ ọlá tí mo sọ fún ọ pé ọlá níyọnu ìwà bọ́ lọ lóòdù kejì tọ́rọ́ ọmọ ọba tìlú ti àyè kò lè fi ọmọ ah. tán rẹ̀ jẹ. ọ̀rọ̀ tí mò ń bọ́ sọ láti ìgbẹ́ ìgbẹ́ kó o ti gbó náà ni hmm? ah, mo ní lẹ̀kẹ̀ pọ̀ lọ́jà kí sàǹgó tó yan máa ń kele láàyò tí n bá nífẹ̀ẹ́ rẹ ni n ò lè máa sá kíjokíjo tọ̀lé ẹlẹ́yìn hmm. tó o bá fẹ́ mi owó wà owó wà òbí wà kòkó wà èmi ló fẹ́ tí mò ń ṣe fún ọ. ní kíni àwa wà òbí wà mọ̀ wẹ́nu ẹ̀ ní kíni náà gbọ́dọ̀ kí ló gbé tó ń gbé bí mo ṣe dúró yìí o ráwọ̀ yà lára mi ni sórí gbogbo owó tó lóò níhùn lọ́ọ̀rì kó fáwọn tẹ́ ẹ bá jọ jẹ́ rọ̀ so ti gbọ́ ẹbí ẹ̀ sì kọ́. tí wọn bá gbọ́ dáadáa àwọn mẹ́rin làwọn àná ìtò náà ò lè fẹ́ èyí mi máa ní. ìwọ̀n tọ́jú rẹ̀ wò mí ẹ̀ gbẹ́nu burúkú lọ jàre. Hmm? òun kì í ti ọ́ ara àbọ̀ nìwọ kí wọ́n wò lára rẹ̀ orí bó ti rí ni àfi bí aràn tí boyún jẹ́ ọ̀dà rárá ọ̀rẹ́ èèyàn sọ fún ọ ẹbí ẹ̀ sì kọ́ èmi tí mo dúró tì ọ ni. ẹ ọ̀dà kan sórí tó bá wá ṣe tó bá wá ṣe tèmi o wọn á kú wọn àyè o nígbà tó tó ń ṣe tèmi èmi tó kú wọn àyè ebi náà. kò burú ó ti dàbà dúró bíi òkùnkùn níṣẹ́ náà náà tẹ́lẹ̀ gbogbo àwọn tí bá ń roko tí ń rodò wọ́n mọ̀ fàbọ̀ fún ọ́n bí eléríbú eléébú sán. ọmọ ń lọ. n ó dùn ó tì ọ ibẹ̀ ń lọ ó fi mí yà yín ni bí kúnlólóko ni peter kúté ni ìpàdé rẹ̀ mi àti ọ̀dà. fẹ́ máa ṣé tèmi náà wà bá mi báyìí náà ní ìsìn kálukú ló sọ fún mi pé òun ò lè fẹ́ rò mí ṣé títí ìwà sẹ̀sìn náà náà ní ìsìn tèmi mọ̀ wà bá mi o ah! kàkà kí kú mọ́ jẹ sìsì yóò yà fi sàrà dànù kàkà kílẹ̀ kú ilé yóò yà sá ni kàrà tí màá fi ní fàdékúnlé ah! yà fàyè ilẹ̀ ni bàbá ti dọ̀run àmọ́ ti fẹ́ wá papọ̀ mọ̀ ṣe nǹkan mi ṣe bí ṣe mi ṣe bí mi kò sáré kúnlé bẹ́ẹ̀ náà dúró fẹ́ wo náà ni ọ̀wà kó lọ kẹ́yàn náà náà tó ń fà máa dé kúnlé lẹ́ẹ̀mẹ́wà. àgbẹ̀ni wọ́n máa rí ọ ìyá wa ẹ̀yin mọ wá bà wọ́n lẹ́ni ó tó ní gbà náà lọ yá fẹ̀yìntì mo sì mọ̀ pé kò sí tí mo wá dọ́dọ̀ yín tí wọn ò ní rí. Ah, ah. àfihàn tí ń bá ní ebi ká wọlé ká sì fún yàn ní kí ní fi ní í ṣe ẹ ṣe ìyàwó ẹ pẹ fún wa ṣé bẹ́ẹ̀ ni ó tó ní ìgbà mọ̀mọ́ pé náà là á fọ̀rọ̀ ọ lọ ẹ wàá jèrè ní tí mo wá bá wá lórí ọ̀rọ̀ olóyè yìí ni o ìfẹ́ kí sáwọ́ lọ jẹ́ bẹ́ẹ̀ ṣe wá yọ̀ǹda fẹ́mi àwẹ̀ ní tí wọ́n jẹ́ torí pé gimú jìnnà orí. kí ló ṣe ọ́ tó ń ṣòro bí ìwé ọ̀rọ̀ tá ti jókòó sọ tá ti parí tó bá jẹ́ tìyún má fọkàn sí bẹ́ẹ̀ ni ẹni tí ó joyè láti mú lẹ́nu ìṣèbí ọbọ nínú ẹgbẹ́ yìí ni eh. inú ẹgbẹ́ yìí ló ti bọ̀ ó ti níhun ribiribi tó ti ṣe ọmọ yehun tó ti filẹ̀ tí wọ́n sì ní kìnmí ẹyọ kan tó filẹ̀ kódà bútẹ́ báyìí lẹ́rìn ń dá ah. bútẹ́ egun rẹ̀ ọ̀rọ̀ bí bí ẹ̀kọ́ ni tá a lè jẹ́ ni tá a lè jẹ́ ẹni tó wá dé lọ́sàn-án gan ó ti níhun tó fà á lẹ̀ òun ní òjòyè. ẹ wá máa gbọ́ mi ìyá mi lóòótọ́ ló forin biribi lẹ̀ ṣùgbọ́n ẹyọkan tẹ́ ẹ ní mo fílẹ̀ tó jẹ́ kògbókògbó iná tí mo ní náà nù. ọmọ ah, akọjú ah. síbi tí ń lọ ọmọ akọyìn síbi tí ti ń bọ̀. Ah, kí ló dé ojú rẹ yìí mm, mm, mm, n ò fẹ́ bẹ́ẹ̀ kí ló dé ẹbí ọmọlẹ́wà ni ó ṣe pé gbogbo nǹkan tí bá ti ń wù mí báyìí ni ó mọ̀ wù bẹ́ẹ̀ náà lè tó ṣe ní ọ̀nà oko tí n padà sọ fún yín gbogbo aṣọ mi báyìí ló mú tó ya ó gbogbo ìkànnà báyìí ni ó fi ṣe gbogbo ọrùn mi tí mi padà sọ fún yín tí mo wí pé kí n fi iyùn kí n fi fà létí mo wá rí i pé kò gbọ́rọ̀ torí bí mo tún sẹ́pọ̀ ní ti bẹ̀rẹ̀ sí nípa ẹ̀rọ lẹ́mi lórí o èmi o gbọ́kọ̀gbọ́kọ̀ lèmi o òun lòun ó sàdé kúnlé o. dúró ńgbà tó bọ lọ́nà òkò tó lù ọ́ tó bá ya ǹjẹ́ ó jẹ́ ń gbọ́. rárá ọlọ́run o ẹni tó yẹ kọ́ kọ́kọ́ lù bí bẹ̀bẹ̀ kí wọ́n wá gbé kọ́ má lè dìde hmm. ah, ọlọ́run o àfẹnu ah, ah, pépépépépépé ọmọ alágbára ní yọ̀lẹ́ láwọn kinní burúkú tó jẹ́ pé ìdílé wọn ò dáa ọmọ yìí pé ìran wọn wárápá ni èmi fúnra mi èmi ọmọ akẹ́kọ̀ọ́ akakọ́ lọ́rọ̀ gbọ́ tọ́lọ́rọ̀ bá gbọ́ tí òsínwó bá bọ́ ọlọ́rọ̀ ó ṣe. Ah, ah ẹ tiẹ̀ ti jàjà kan láyìn lọ́nà òkò. ẹ ṣé bí mo fi yún fa létí ni. ọba wa fi tòní yìí náà fa létí kó wulẹ̀ má ṣàlàyé kankan fún mi ó yẹ kó tún tún ẹ lù láàárọ̀ yìí. Hmm. Ah, ah. ọ̀hún èpò àbá ìrówó rà kí lẹ́gò mi ń ṣe tí òpó òun òròjú wa mi. ìyá mi lórí ọ̀rọ̀ Adékúnlé ni o èmi lèmi ò fàdékúnlé o káfíyàn lẹ ọmọ ọba lọ lọ fẹẹfẹ òun ló ń dá wàhálà alẹ báyìí ìdúró kẹmí boyi o ti fọmọ ọba bẹ́ẹ̀ ni o ti fẹ́ ọmọ ọba èbé mi ni. èsì ìyá mi. kóró òkíró ti bẹ̀rẹ̀. fọkàn rẹ balẹ̀ wo kábíyèsí fẹ́ gbàlejò. ẹ ṣeun a. Ah. o ti fọmọ ọba fọkàn rẹ balẹ̀ jẹ́nu rẹ̀ ó dùn ọmọ akọjú sí ibi lọ <laughs> ọmọ apẹ̀sí ọmọ apọ̀pọ̀ lọ́pọ̀ ẹ̀sìn tó níta lọmọ jáláńká tó ń bọ̀ ọmọ àjálù kẹ̀kẹ́ má fara bọ mi ọmọ àjálù bọ́tọ̀jẹ́ ọ̀kárí. àwa ló ń tọ́ ọ̀yà kíní àwọn ẹran ta so mọ́lẹ̀ ní ẹ̀yìn kùlé lọ́ba fún wọn lóúnjẹ. lọ́ba fún wọn wọ́n sì ní kì í bínú ọmọ àlèyàn nífà ọ̀rọ̀ rẹ o wọ́n bá ló ní ìṣògùn kà mọ́ ẹni tí ó jẹ́ wọ́n máa béèrè. wọ́n béèrè fún yín wọ́n ti béèrè fún ká fún ọ nẹ. wọ́n fún mi léegudu pẹ́ ń fún ọ lébò tòrò. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá ń bá lọ. ẹ má bínú sí ẹ má bínú sí ẹ dákun ọmọdé ni. Eh. ọmọdé ni ọmọ ọjọ́ náà ni. Eh, ọmọdé ní í ṣe ọmọdé ní í ṣe ọjọba wọn fàdédé lórí ọmọdé ní í ṣe olóbìn lọ́dọ̀ bímọ ọmọdé ní í ṣe hmm. <laughs> ọmọdé ọ̀hún náà ni ọwọ́ ajé ó ṣiṣẹ́ ẹ má bínú o. ìyá mi dé o ìyá mi bọ̀ o abiyamọ dé tòrótòró ẹyẹ bàgẹ́. Oh. Mm. olórí èso ń tẹ́ ẹ kúkú lókè mi lẹ́yìn ọ̀run ọ̀rọ̀ èsì tóbi káfọ̀ bẹ́ẹ̀ bu ẹnu náà láìsọ ẹ sọ fún àwọn náà lẹ́ẹ̀sọ fún. àjàbí jì ẹ̀gbọ́n mi àgbàdo láàfin mọ́ o àgbàdo láàfin mọ́ bá a ṣe ń rí mùsù àti ẹ̀ lójú oorun nígbà tí tọpinpin rẹ̀ wọ́n bá láwọn àgbà ní bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀. wọ́n dágbà mọ́ ìwọ rí yan rí ẹ ti ṣe mọ̀ pé àgbà ní ní dàílàmù. ẹ filẹ̀ ẹ filẹ̀ wíwá tí wọ́n wá wọn wọ́n wá tó rí ẹ bí èèyàn báyìí. èèyàn náà ni èèyàn ni. ẹ wo baálé mi ẹ dákun mo bẹ̀ yìí gbogbo ipa yín mo fẹ́ kẹ́ ẹ bá ń sàsọ́rọ̀ yìí ẹ dákun ẹja kábíyèsí ọ̀yá baálé mi. kò sí nǹkan kan tí ó sọ bá a. àmọ́ síbẹ̀síbẹ̀ náà èyí sọ méèké bí wọ́n bá jọ méèké kábíyèsí sọ méèké. ọ̀dà lọ́ọ̀rẹ́ sọ fún kábíyèsí pé wọ́n fọkàn balẹ̀ béèyàn bá lòun mokùn so kọ́ran tí ẹni mà tú àdètú ni dirú àdètú là diyọ̀ bẹ́ẹ̀ nìkan bá diyọ̀ lọ́jọ́ ẹnìkan ní túnulé wo ẹ gbogbo àdìgbà àdàwọ àdìkòkò bàbá àsásun ẹrù jẹjẹ lásán ní bẹ́ńbẹ́ ọgbọ́ èmi fúnra mi mọ̀ ń bù àyọjú sọ́ba ah, ah, ah, ọmọ wípé bíntín mi bálámọ ìtàn ò ṣeé fọ̀bẹ bù dànù àná ọba lèmi ọmọ pẹ́ni ọba tọ́ ọ láwòrí kò ní gbàládùn àkọlá ó sì lọ́nlé òun ah, ah. ẹ kẹ́ já mi bí ọ̀rọ̀ tí ń so yín lọ́kàn rò ọgbọ́n ẹ fọkàn balẹ̀ ah, ẹ wo ẹ lọ rí gún yẹn jẹ kó fara lélẹ̀ ó ti pẹ́ tí mo ti rí gbẹ̀yìn. gbogbo ẹ mọ mo ti fi lọ mọ láwọn ọjẹ. kò sí ẹjẹ kankan. ọlọ́ọ̀jẹun ń la jẹ́ hmm. kí o tètè máa lọ kó rùn kó ràn. lọ́ọ̀rẹ́ fọkàn ọba balẹ̀ pé kẹ̀kẹ́ ò ní ṣe ọgbọ́n ọ̀kárì. ẹ bá ń kàn mọ́ o. ẹranko tó bá fojú dọdẹ àwòwò wo bọ́ bá rí kinní kan tó fò làbàlàbà wọ́n fò tùtù ọ̀wọ̀ wọn wọ́n wé wọn dànù mo wà lẹ́yìn ẹ̀. baálé mi kò ah, sí ah. lẹ́yìn rẹ̀ o ti lẹ́yìn rẹ̀ kankan o ti padà lẹ́yìn rẹ̀ báyìí baálé mi mọ̀ kó bá mi sànú mi mọ̀kàn lẹ́yìn ọ̀kan sọ gbà wọn tó ní tí wọn ní bẹ lẹ́yìn wọn. ẹ̀ẹ́ bí kan bá dúró ilẹ̀ ọ̀la wo oògùn dábèdè lórí olè ní wàrùn ẹnu ọba ló kú sí gbogbo táwọn arábìnrin ní ọjọ́ kan oṣù ńlọlẹ̀ ó kó èmi mọ̀ sọ bẹ́ẹ̀ baálé mi rántí pé atakóró wọnú àdó kò lè mọ́ mẹ́wọ́ kó sì rántí pé bípọ̀ àbákáràbà ipa àmọ́ ẹ̀ka kàdí rẹ̀ ṣàánú mi baálé mi ròwó. ọ̀rọ̀ ti dórí àpáta báyìí o. baálé mi ẹ ròwó o. èrò lọ gbẹgbẹ. Àbẹ̀ní o èèyàn ni. Abeni. Abeni. gbọ́ ni ṣé o sì oníṣẹ́ rẹ̀ máa jẹ. Hmm. ni nù. ṣiṣẹ́ báyìí wọ́n kó ọmọ àwa méjèèjì rààfin níwájú kábíyèsí ó ṣe wá jẹ́ pé ọmọ tiẹ̀ ni wọ́n mú. bẹ́ẹ̀ ni n tó wù ló mú un. mo ti mọ̀ ọmọ èwo ni èmi jòkó lọ́nà tó yẹ pé ní àtẹ ẹ̀ka ló gbé lọ́wọ́ lọ tí ó fi jókòó tí ọ̀nà ṣẹ̀dọ́jọ́ alẹ́ ó ti débi tí ń lọ. ọmọ rẹ ìdẹ́bi tí ń lọ. màálùú tó dé gàá ni ó dojú orí rẹ̀. ẹ ẹ ó purọ́ tán lára rẹ jẹ. ó rò bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni wo ìkòkò nígbẹ̀yìn kó gbomi kó tún gba ṣọṣọ èmi pẹ̀lú ẹ̀jọ ti ẹsẹ̀ kan náà bọ̀ ṣòkòtò ọ̀rọ̀ èmi pẹ̀lú ẹ̀ wá ṣe lónìí. Ah, mo joyin. wo má fọkàn sí yín kó ti dá yaba nù o. láwọn èèwọ̀ sọmọ tèmi mo sì mọ rẹ jẹ ọmọbìnrin yìí tó yẹ pọ́ mi ní ọ̀sẹ̀ jaginná yóò sì máa lérí yóò máa lé tàbí ìpojú bá náà lọ kí ni ọmọbìnrin yìí máa fira rẹ̀ pè náà tó jẹ́ pé gbogbo òlérí aláǹgbá rẹ̀ tí ò jù dọ̀bálẹ̀ lọ tó jẹ́ pé dọ̀bálẹ̀ lọ ọ̀jẹ̀ gbà tí wọ́n fi hàn tààràtààrà tó jẹ́ pé orí àlè inú lásán ni ti là ń kọ́kọ́ yìí sì lérí léka ọmọ tó ti débi tí ó gbé yìí àtijọ́ kò sí ìjà ìjọ bẹ̀rẹ̀ ká mú nǹkan lẹ̀ èmi lọ́n bá lè rí ọ bá mi bẹ̀. ẹ̀rú kí làwọn èèyàn fẹ́ sọ ilé ayé ìdarí kéèyàn ó sì jọba káwọn kan ó sì pé kóńfò kọ́mọ̀nsó àwọn ọba dé pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ odò èèwọ̀ ẹnìkan ò ní lọ́ba kó lójó béèyàn bá lọ́ba tó bá lójó ọ̀fẹ́rẹ́kú ní fẹ́rù wọn dànù lábàdì ìlú òsì lè tóbi títí kápòrò ọmọ ká. olórí ọba yìí àbúrò mi ń jò náà la fẹ́ fọ́ba òun tó dolórí láàfin bí wọn bá wá pátán wọn fẹ́ kọ́lá ó sì kú ò lẹ́ẹ̀dẹ̀ tiwa. bí n bá wá ń wòran tí mo bá ní bóró ní ọ̀hún tó lọ rí tìpọ̀ mẹ́rù kọ àbọ̀ kí mo fẹ́ jẹ́gbọ̀n bàbá mi lọ́hùn. ibi tí wọ́n pa ọ́ tọ́wà bẹ̀ ni lẹ́wọ̀n. ayé tó tó mojú bà ayé tó tó mojú bà sunkún gbadé ọmọ atọ́ òsèmi nìgbókun lọ́mọ ẹ̀gbọ́n náà ibo wu lálágbẹ̀dẹ ọ̀run lágbàrọ̀ òwú ló sọ̀nà bẹ̀ ẹ̀yin lẹ pakúrò bójú ayé ẹgbẹ́ ayé korí omi ẹ mú ọ̀já dúdú ẹ fi pákádà lẹ̀ ibikíbi tí gbogbo ẹ̀yin dẹ́ gbẹ́nu òkùnkùn ta fàṣímọ́lẹ̀ tẹ́ ń domi àlá. adérìnsọlá iye kan lábá wọn ojú mẹ́ta lọ èmi rẹ méjìlá sì gbénu lé níwọ̀n bá àgbà tèmi tí mo á jókòó rẹ ọ̀bá ní nǹkan kan àṣírí tí mo fi pamọ́ fún un wọn ò fẹ́ kí wọn náà fi nǹkan àṣírí kankan pamọ́ fún mi ọgbọ́ dákun dérìnsọlá mo rí kinní kan bí dandan tí ò yé mi irú ẹgbẹ́ ìwo ló wà ṣé kìí ṣe kó o ṣe gbé àwọn àgbà. ẹgbẹ́ àgbà èmi kọ́ ọlọ́mọdé mi ì sínú ẹgbẹ́ àgbà o. bẹ́ẹ̀mi bá ń sọ pé iná ń jó lórí omi tiẹ̀ ni pé kí n kérú ẹ̀ wá àsánsá kọ́ jẹ́wọ́ pé mo wà ń bẹ̀ àbí n ò sí ń bẹ̀ Dérìnsọ́lá mo fẹ́ bí ọ́ fúngbà kan yìí tó ń bá wọn ṣègbè àgbà. baálé mi kí ló dé tẹ́ fẹ́ kọ́ bọ̀ ńlọ fún báyìí mo ní n ò sínú ẹgbẹ́ àgbà tẹ bá ti mọ wà ní ẹgbẹ́ àgbà ajẹgbẹ mọ wà bẹ́ẹ̀ nánu ẹsẹ ń ah. tẹ bá sí àfi kí ló dé àgbẹdàgbà tó ní lọ́rùn ní ọjà rí àbújá tí bọrọ gidi lẹfẹ sọ ni dérìn. olè ò ní jàgbà kọ́ mọ́ sí lójú fèrè wọ́n sọ àmọ́ síbẹ̀síbẹ̀ ẹni tí fìwọ̀ ní gòkè odò àti wọ̀ àtẹ̀já inú omi náà jọ gbé jìdá wọn bá mi ní àbí ìyá mi dé o ìyá mi bọ̀ o. jẹ́ pé bó o ṣe ròyìn ìyá rẹ lórí lọ́sàn gangan wọn ò wá ṣèpàdé lóru mọ́ wájú ọ̀sán gangan ní gbangba ọ̀dà ti rí báyìí. níbí wọlé. <laughs> ẹlẹ́yà wa ẹ kú àbọ̀. ẹ kú pàdé. ẹ ẹ <laughs> kú o. mi. ẹ jà ẹ ẹ ti ṣe o. èyí ti ṣe o torí lójú oorun yín la rí tẹ̀ ń jẹnu hmm. lẹ́ ń ka wọn hmm. mélòó lẹ fi dájọ́ nu wa báyìí nísìnyí o tó fi wá jẹ́ pé ẹ̀sìn pàdé lóru mọ́ ọ̀sọ́ gangan lẹ bọ́ta gbangba lábẹ́ igi lẹ wá ń ka iye àwa tẹ́ tún lò. Hmm. ìpàdé ebo. ẹ ṣé pàdé dùn. Ah, irú ìbéèrè wo ló tún bí ẹ̀hún. sọ́ọ̀dì òdùn kọjá ẹni tó rí ti ń jájò tápá ń ta sóòrì pa ń jẹnu jẹ́wújẹ́ ni. ọ̀dà àbáwọn ebó wọn náà rí bọ́mọ wọn ṣe rí. bóòlù ṣe rí. má bù mí léèbù ara ṣèbémi mo pè yín wá pa ìyá mi. bẹ́ẹ̀ nu sọ́hun ọmọ ìyá jẹ́ kí ló fẹ́ sọ ọwọ́ wa ló kù sí. ìdájọ́ mi ẹ ṣe sùúrù ẹ jẹ́ kí n mọ̀. ẹ ní sùúrù ẹ ní sùúrù o. ẹ jẹ́ kó wà lọ́mí kan ẹ jẹ́ kó wà lọ́mí kan kíni kíni kíni bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ yín kókó kókó yẹn. kí ló dé. àjálù yá yìí gbàgede bíi laba tẹ́tọ́ tán tọ́ nasẹ̀ wọn ò wá lọ pàdé òru mọ́ ọ̀sẹ̀ gẹ́gẹ́ ní gbàgede báyìí náà ti ń lọ pàdé. ajẹ́ ha ọlọ́run mọ̀ ṣe ọ́n wọ̀fà àlàbà tó lóun rókù gbígbé orí obì ọlọ́run mẹ́tẹ̀ẹ́nu rẹ̀ pọ̀ tó o dájẹ́ mọ́. Ádámù. sọ́dọ̀ olójú pàjẹ́ yàn rẹ̀. alájẹ níjẹ mẹ́fà jẹ́ àjẹni àjẹni. ẹ wá lù lọ́ba tó níjòyè. ẹ tẹ bá wá lé ẹni tẹ ṣe o ṣe tó jẹ mọ̀ pé ìlú tó lọ́ba tó níjòyè orí rẹ pé o rán mi létí ìlú lọ́ba níjòyè o. sọba ló ní wọn máa kásẹ̀ sáré ògiri. àbí o. ẹ lè má ṣe fúnra yín ọba ló nílùú ọba ló làṣẹ ẹ lè dápàṣẹ àfitọ́ba létí ni. ẹ wọ ẹ̀yin ọ̀dọ́ àwa náà ti bùkún àbọ̀ hmm. ah, bá jẹ́ pé àṣẹ̀ṣẹ̀ jìyà tó jẹ́ pé àti pamójú oorun ni hmm. ṣe báwọn ẹgbẹ́ rẹ̀ wọ́n sin lọ ẹ wá wo ìyá bọ́bá wa jẹ́ pé ẹyẹ kú lónìí tẹ́ ẹ darí kú yẹrí lọ́la ikú ń bọ̀ àpáyín bó ti rí nù àpadà bọ̀ àpáyín ẹja olórí ọ̀dọ́ gan ló fa gbogbo nǹkan tó wà lẹ́yìn olórí ọ̀dọ́ ti ń tọ́jú àpadà bọ̀ ẹ wò àpadà bọ̀ àpadà bọ̀. bàbá mi ẹ mà ṣe o ṣe lájẹ. n ò lẹ́ẹ̀ni èmi ṣe ń tẹ́lẹ̀ dùnmarè rán mi ni. bàbá mi. Adio. Ah. Ọ̀daràn. Ah. adéríbi gbé ọkọjá ìyẹsìn mi ó gùn mí gàràgàrà ó ní kí ni mo jẹ́ ó ní kí ni mo fẹ́ ṣe ó fojú mi gbolẹ̀ ní gbàgede ọba <laughs> mo kàn ló àbùkù bẹ́ẹ̀ mo wá sọ fún mi pé yóò rọwọ́ mi ẹ̀yin ẹlẹ́yẹ ọ̀rọ̀ rèé o ọba àlú yín ọkọ̀ jáàyè ó pé ṣoṣo ó sì ti di dandan kó rí ṣoṣo òun gbọ́dọ̀ àjọ yìí ìyàwó olórí ọba adéríbigbé ò lè mọ ìyàyọ̀ pọ̀rọ̀ nígbà àwọn kan wá ti ń pòwe tí èsàrà rẹ̀ tí wọn lọ́ọ́ bá balẹ̀ rí ohun gbogbo ṣùgbọ́n kí ìwà àṣẹ láàrin tiwa yìí ọba adéríbigbé ti mọ̀ pé ó ti bó ti fata rẹ̀ ó sì ti gbé ẹrẹ́bẹ́ tí ó ti kàn pọ́n. òun sì gbàgbé ni ìgbà la wà lẹ́yìn ọba tó fi ń jẹ́ àléébà ìyá ajẹ́ pé oníṣètò tó fẹ́ gbẹ̀rẹ̀ yẹn ẹja rẹ̀ nu. ó jẹ́ ṣetán yóò gbẹ. bẹ́ẹ̀ ni ẹja ẹ̀ṣẹ̀tọ́ tó fẹ́ sókè pẹ́ ni. ẹyẹ wù mí. ó ìyá wa. wọ́n mọ̀ fẹ́ gbéṣẹ́ yìí fún. ọlọ́ba adẹ́rìbígbé ọba ìlú yín wọ́n fẹ́ kó o ṣe bó ti wù ọ́ ó ṣe ṣàkàṣàkà bọ́ọ̀bà lè yọjú ẹ̀ kó yọ bọ́ọ̀bà lè rọ̀ ọ́ lẹ́sẹ̀ kọ̀ rọ̀ bọ́ọ̀bà lè rọ̀ ọ́ lápá rọ̀ wọ́n fẹ́ kó ṣe ṣàkàṣàkà ilé ń sọ̀rọ̀ lẹ́nu rẹ̀ fi ń jò ló fi ń kọlu àwa àyà òṣòròǹgbò ó ní bò sí òru aró aṣọ má balẹ̀ òṣàlá ṣọlọ òṣòlò ṣàlá àwa làwẹ̀ nínú omi ṣàlò ṣàlò ṣàlò ẹbá wa ló ní bá ń tẹ́pẹ́lẹ̀ jà tí bá ní ìjà láì fọwọ́ kan ní lọ́jíṣẹ́ náà ní wàrà ṣẹṣà. jẹ́ dandan kí n lè fẹ́ kí ló dé ẹ ẹ sì rán mi sí mi pé kí n mọ ọ̀bùn pàdé. ọba adẹ́rìbí gbé òun bí mi lè pè kí ló dé ìwọ ti gbàgbé ni pé o ti pẹ́ ṣoṣo ó ti dìdánù kó o rí ṣoṣo. lọ́nà wo ta ni mo ṣe ǹjẹ́ gbé sàrà mi kọjá ọ̀dọ̀ yín ẹ̀yin náà lẹ nílùú ẹ̀yin lẹ láró oko ẹ̀yin náà lẹ ní kí n bọ́ sórí àpèrè bàbá mi tí n bá sẹ̀yìn rán ni sí mi ni kí n wá bá yín kẹ́yìn sí bẹ̀yìn kẹ́yìn mọ́ ìwọ ti gbàgbé pé o ti forí ẹwà gbọ́lẹ̀ gbàgede ni tọ́ba yẹ pé mo ń sẹ̀ lẹ́sẹ̀ kan ẹ foríjì mi bí ìlú rí ọ̀tẹ̀ lọ́rùn ẹ má jẹ́ lu ìhọ́ dàrú ẹ dákun. ọtọ bẹ́ẹ̀ ọba adé níbi ń gbà. ẹ̀yin ìyá mi ẹ má jẹ ń gba ẹ dákun ẹ ṣàánú rẹ ẹ̀yin náà ní kí n mọ ṣepo mo ṣepo ẹlẹ́ẹ̀ni bá mi wí ẹni tí n bá tọ̀ sáàlà nígbà tí ọ̀yẹ́ ń tọ̀ sáàlà ẹlẹ́ẹ̀ni bá ń wí ẹni má fi kó dẹnu bí mo fi nù dí ẹ bá ń wí akẹ́lẹ́ gbọ́dọ̀ ní tẹ́ bá fẹ́ ni ẹ fún mi mo ṣe ẹ̀yin lẹ́nu. ọmọdé níbi gbé mo ní ọgbà. àìsóbìnrin kí ló rírí àárírú elérírí àfi ń dẹrù bọ lọ́rọ̀ ni ìwọ ọmọ pé kí bá ń dẹ́sí inú ọkùnrin lóyún ẹ̀ẹ́n kábíyèsí lóyún nù oyún òjú ni a sì pè. oyún òjú kọ oyún ojú ni wọ́n pọ́ hmm. mi sínú ni. kí wàá ní yàtọ̀ nínú oyún àtọ́mi èwo ni yàtọ̀. Ah! ha, ah! Eh, eh, eh báyìí ní sí kí wá lọ́nà àbáyọ báyìí. bóyá wàá kọ́wọ́ lọ́wọ́ ni o tá a máa wo títí kábíyèsí ó fi bí n ti ń bẹ nínú rẹ̀ àbí gbèsè tá a bá gbé. Ah, ah, wọ́n ló ń gbọ́ ni apàmì sí ẹ̀rọ oníkó tí wọ́n mú bí omi. àwọn ọmọ dà lóhùn àwọn ayé tí ẹ pàmì sínú láfọ̀rọ̀ ẹ̀ lọ. ọ̀tọ̀ gbọ́dọ̀ tí wàá rí wa ní ìsìn wọn náà ló mú alọ́bẹ̀ tí wàá tá lọ bẹ̀ wọn àṣà wo kábíyèsí ẹ̀wọ̀n. ọ̀ọ̀ oh, oh. èmi kí n ó mú in lọ ọbẹ̀ ṣé bí a ní adífálà ń lu ó náà sọ fún òní ọ̀wà bá ní sọ fáwọn. èmi ti mọ ó lè ní mẹsì ẹ lórí àpáta yóò gbé wá. Oh, ah, ah. nígbà tó wàá mọ̀ pé ọ̀nà àbáyọ wà tó sì mọ̀ pé mi ní apá sínú kí ló dé òde sọ fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀. èmi rò pé ká jọ gbà á léṣì fúnra wa náà ni o èmi rò pé ká jọ gbà á léṣì ni. àbòsí ń bẹ lọ́wọ́ ayé àbòsí ń bẹ lọ́wọ́ pàpà ẹ̀ mọ̀ kí wọ́n bọ́ mọ́ lọ́wọ́. ayé o ayé o yóò má jẹ o. Hmm. inú. ìyá mi dé o ìyá mi bọ̀ o. ìyá ẹ bá jẹ́ àrùn ọba adéríbi gbé lọ́wọ́ o torí ipò tó wà yìí ipò ẹlẹgẹ́ ni àwo ní sì gbáwo ń gbọ̀n ọ́ táwo ọ̀bá gbáwo ní gbọ̀n ọ́ àwọ̀ àtẹ o. bẹ́ẹ̀ ni yèyé yèyé ọmọ ní gbọmọ irú kẹrẹ ní gbọmọ Ọ̀rúnmìlà àwọn alalẹ ran kábíyèsí lọ́wọ́ o. bẹ́ẹ̀ ni tora wa náà ń pè ní abiyamọ tí ń pọn ọmọ tí èbọ àbí bọ́ọ̀ ni ìyá kẹgbẹ́ mi. bẹ́ẹ̀ ni. ẹ ṣe ní gbogbo yín ọkọ àtọ́tọ́ ni. àbẹ́ẹ̀ rí báyìí èmi náà ní kí n fọ̀rọ̀ ọ̀hún tó yín létí kí n mọ bó ṣe rí lọ́kàn yín ká tó mọ̀ rúgbìsẹ́ tá a gbé mi bí mo ṣe wá gbọ́ tẹnu yín nìsín a jẹ́ pé ikùn kan náà ni mo ní yẹ jẹun sí ibì kan náà ni gbogbo wa forí kò sí. bẹ́ẹ̀ ni yèyé. ká ràn lọ́wọ́ ká ràn lọ́wọ́ à ràn lọ́wọ́ olódùmarè ó sì bá a ràn lọ́wọ́. àṣẹ. ọlọ́run gbà wá. àwo ẹ̀kú dúró. ọjà rẹ ẹ̀rọ bò ní mo tì sọ́tún mo tì sótì kíní wọn ò jọra wọn bíi ti bó kí ni ṣẹlẹ̀ nítorí wọn bẹ́ẹ̀ ń bẹ̀ ní í pé nígbà tí mo ṣèwádìí àwọn ẹlẹ́yẹ ní bẹ́ẹ̀ ń di ọ̀rọ̀ yìí o. àwọn ẹlẹ́yẹ. bẹ́ẹ̀ ni ẹlẹ́yẹ. bẹ́ẹ̀ ni ìwọ awo àwọn awo òun fún ní tutù tó bá ń rẹ kára ti gbádùn. ǹtí ẹ bá ti ṣàlàyé fún yín ẹ jáwọ́ ọgbọ. Ah, ọ̀rọ̀ òrí ṣe ń wí o ọ̀rọ̀ ṣe ń wí o kò sí ìbá kábíyèsí ò ní ètùtù kò ní o. Ah, ah, wo mi wo mi wo mi àwo má jẹ n bọ pàwùdà kọ Ah, ṣe ẹ sábà kékeré ń di sẹ́yìn o àbí bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àwọn eléyẹ fọmú o àwọn fọmú kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀. Ah, Eh, ẹ eh, ah, ah, ah. awo awo eh, jẹ́ ètò ti sọ̀rọ̀ a kan pé ti rí ọ̀nà àbáyọ ńlá àti rí yìí o yìí o yìí ti rí o tá a bá lo àwo tí ọba gbé ni èèyàn máa na ni. ẹja àna ṣe ta o. àna ṣe ta ibi abá lè sọ sí ẹja àna yẹn sá ẹja àna yẹn sá ẹja àna yẹn sá. wà á rìn bí wọ wọ òsì òbí ló ṣe rí ṣé bí ọ̀rọ̀ ló ṣe ń lọ yìí ṣé kò tó àpérò báyìí. Ah, ah. àjàdì kò tún ní sọ̀rọ̀ lu òtàpérò sí ọ̀wá wa tàpérò ọmọ olórí ìlú wa èèyàn kábíyèsí irú ipò tó wà dákunjọ bó wà ní tàwa àmọ̀jì sí ìlú àwọn ọ̀dọ́ ìlú àwọn àgbà sì ní ikú tí ń pa ojúgbé ẹni òwe ńlá ni ń pa fún ni àjàdí ẹ̀rù ń bà èmi o. ẹ má jẹ́ kẹ́rù ó bà yín nígbà tẹ̀yìn ọkùnrin wá lẹ́rù ń kí ni káwọn obìnrin ó ṣe. ara o àtọkùnrin náà lu yìí àtọbìnrin náà lu yìí kò sẹ́ni tí ò lẹ́jẹ̀ lọ́rùn kọ́ lọ́wọ́ mọ sọ wa ni o. Hmm, ọlọ́run ló wá mẹni tí kábíyèsí wá gbà tó ń fi wá fi rú òpò ń dá sí ríà fún wọn tó àfi kọ́ lọ́ọ̀ ń ṣọ́ wa kọ́ lọ́ọ̀ má jà ṣe ẹni tí ní gbọ́ o. àmì ẹ̀ fọ́ o ẹni tá a ṣẹ̀ tí ò lè forí jà ìlédùn àmọ́ jẹ́ àṣẹ o. àṣẹ ah, àṣẹ àṣẹ ìṣe àwọn àǹkólúkúlù mọ̀ṣù oṣù ah, àbí bí ẹni pínlú ìlú náà kọ́ la wà tẹ́lẹ̀. àjàbí ìjì ẹ̀gbọ́n mi tándí la ní òjò rẹ̀ tándí tándí tó ń gbè lẹ́sẹ̀ onímọ̀ nsọ́ ọlọ́ràn lọ́wọ́ ọ̀ràn lọ́wọ́ lórí ọ̀rọ̀ kábíyèsí wọ́n ti pọn mi sí kábíyèsí náà inú kábíyèsí wù tètè ni obìnrin la gbọ́ ti lóyún kábíyèsí ti lóyún. èmi náà mọ̀ ìbáyé ni ayé ti gun ní irú àwọn ní ọrùka yèèpẹ̀ àwọn ní afàìfúnniládìí ẹ̀sìn tí ń gbórí díẹ̀ nílò ẹni àwọn ti ṣèṣe ọmọ kọnu fèmi náà rẹ̀ èmi náà ò ní ṣèṣe ọmọ àlè fún mi lọ́jọ́ mẹ́ta bẹ́ẹ̀ ni mo sọ ọmọ mi ọmọ ṣe mi tí wọn bá jẹ́rìí ara mi hàn pàjálẹ̀ fún mi wọ́n jẹ́. ẹ fẹ́ wá dùbú mi lójú ọ̀nà kí n má kọjá ẹ ti gbàgbé wípé odò tó bá gbégi ní bùbù odò náà ò ní faraare sàn lọ lónìí tẹ́ ẹ wá mi wálẹ̀ ní lọ́mọ́ ògùnmọ̀ ní gbákù lóko ògiro ní gbákù ẹ̀mí akíkanjú ọdẹ ni mi ń wọ̀ gbọ́dọ̀ dégbò ọlọ́gbọ̀nrán gádàmọ́ dàgbọ́mọ̀ náà ń wọ̀ gbọ́dọ̀ gúgẹ́ báàrò náà ẹ̀yin múra ayé lágbàkú mi kúrò ní. gbẹ́nu ẹ̀sán mo wí fọ́tò gbogbo mo lè fòyín mo lè fọ́tò ọ̀hún tí mo lọ́gbọ̀dá omi àfọ̀kúnlẹ̀ tó lọ́wọ́ pa fìtílà ara rẹ̀ ní ọ̀pá. bẹ́ẹ̀ ni ìgbẹ́lẹ́wọ̀ ọkọ léwọ̀ fún éèdì. àjàmíjì àtẹ̀fún àtẹ̀dì ẹrú onífà gbogbo wọn ń gbà. olùfẹ́ràn ajagara olùbírà ajabira akí olùfẹ̀mí gbẹ́lẹ́wọ̀ yẹ má fi kọ́ mi lọ́nà fún ọ. Ah! kọ́lọ̀ mọ̀mọ́ sọ àmọ́ ni káyé ọmọ mu akọ́mọ́mọ́ mi èèyàn wà ah, àbọ̀ wa wo ikú ogun ní mọ̀mọ́ pa kíkanjú o. tòdò ní pọ́nwẹ̀. Ah, ah, hmm. ọ wa wo bí wọ́n ṣe mú eh, ajabiiji ló sì lọ láwù àbí mo gbọ́ ajabiiji pé ọlọ́run mo mọ̀ fi kú tó pa wá eh. ikú ọlọ́run ni o ọlọ́run ló oh. mú o ọlọ́run ló mú o. ọ̀rẹ́ mi ó hmm? <laughs> sì à ń sọ̀rọ̀ bí ọmọ kékeré báwọn ọlọ́run ló wá mélèyàn tàwa ló mú àwọn ayé ló mú ayé ló mú kíni àwọn ọlọ́run pààyàn ọlọ́run ló pa kẹ́ni àní ọlọ́run ò ní jáyé ó mẹ́mi o. ayé ò ní mẹ́mi náà o. ayé ló mú. ayé ò ní mẹ́mi náà o. ẹ gbọ́ ṣé lóòótọ́ ni àjàbí yìí kú àjàbí yìí a. kódà mi bá ń ra yóò ti dọ̀rùn. yóò ti dọ̀rùn o. Oh, mm-hmm. ah, ṣebí wọ́n ní òun àtàwọn ẹyẹ kínkìnkín ló jọ ń fa nǹkan ibo ló ti rẹ́ kéékèèké. ìyá àdùkẹ́ òun pẹ̀yẹ kéékèèké òun pẹ̀yẹ ńlá níbo lo ti rí kéékèèké níbo lo ti rí ewó lọ́mọ ń bẹ̀. Ah. ẹ ọlọ́run mọ́sàájì àríjà àwọn ẹlẹ́yẹ. Ah, ẹyẹ jẹyẹ lọ ẹyẹ jẹyẹ lọ tí wọn ń wí kéye ṣe tẹ̀fẹ́ ẹyẹ jẹyẹ lọ èèyàn jẹ èèyàn lọ wọn fi hàn ni. ó jù lọ ó ah. jù lọ kìnì. bó ṣe lágbára tó. ẹ ẹ mm. n tó dùn mí jù n tó dùn mí jù mi kú ajá bí jì pé gbogbo àti mo ní wàhálà pẹ̀lú ilẹ̀ mi lókè òru ajábíjì lọ́gbà lé o ọgbà lé mi lọ́wọ́ àtọ́ ayẹ kírú ẹ̀ ní ọwọ́ àkúbá ìbò tó kù. àìmọye irú ẹ̀ tó ti ṣe ṣe ṣe ṣe ṣe wọ́n ní gbogbo ẹni tí bá ń tàn láì sí ìtàn hmm. irú olúwa àwọn èèpẹ́ tán n tó ṣe é lẹ̀ ní ìsìn láàmú ròyìn. Ah, ah. ẹ wò ó kí ọ má fojú dìyàn kankan kí ọmọ wò pé ta lè lè kí n fojú di kò dá o ah. èmi wò pé bí Ajabiiji ṣe tóbi tó kò yẹ kẹ́nìkan lè borí ẹ̀ yọ wọn o ẹyà àbúrò ẹ bá ti ń sọ̀rọ̀ báwọn ẹ fi rù yọ wọn ni mo fi rù yọ yín o. ikú pàgbé ọ̀pọ̀ lọ́wọ́ àárọ̀. nísòro o ti tó ṣé wọ́n sọ pé kò dùn ọ́ ni nísòro gbogbo wa là á kù ẹni tó lọ ó mọ̀ ti lọ káyà nísòro ni o àwàyé èkú kan ò sí ẹkú àtẹ̀mọ́ra ni gbogbo wa náà ni adágbádá kù yóò jìnnà síra wọn ni ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ kò sẹ́ni tí ò dùn. àjàbí ìjì ti lọ. àjàbí ìjì ti lọ ó ṣe bó fọmọ ayé tí a fi sùúrù kún ojú bẹ̀rẹ̀ okojú ah, méjì. Eh, eh, eh, ní sùúrù ní sùúrù ah! dona ṣé wọn ò ní kó dùn ọ ni àwa ayé ikú kan ò sí ah! gbogbo wa là ń lọ dákun ní sùúrù. kò sọ bẹ́ẹ̀. ẹ jẹ́ Ògúnlá yóò mọ̀ pé bẹ́lẹ́dùà ṣe fẹ́ kó rí lórí òun ewé kan ò lè bọ́ lára agi kó lédùn ọmọ mọ̀ sí i ah, ọ̀run mọ̀ kanjú kọjú jìnnà síra wọn lọ́ọ́ yá máa sọ. ní sùúrù ní sùúrù mo ti gbọ́ mo ti gbọ́ ẹ dé o mo ti wojú yìí o. Àdìó tí ó bá jẹ́ onísábàbí bá ti dẹni àkọlẹ̀bù bá ti pa mí kí ni mo ṣe kí ló dé kí lẹ́sẹ̀ mi gan-an kí ló dé tó fi ń kin tí ẹ̀ṣẹ̀ tèmi bọ̀ mí lọ́rùn. ìyá mi ẹ ṣe ní ohun tí òun ṣe tí yín kán ti bọ̀ yín lọ́rùn ṣé gbogbo àwọn àmì àmì tẹ́yin fi hàn ṣé kì í ṣe àmì àjẹ́ ni ẹ kẹsẹ̀ sára ògiri bẹ́ẹ̀ jókòó bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ ẹ pa ìtàn dépọ̀ ah, ah. àti pé ìyá mi mò ń ṣàkíyèsí kinní kan lálàálẹ́kẹ́ tó sùn ẹ máa ń jẹ̀kọ́ mẹ́ta mẹ́ta ṣé kìí ṣe pé ògo mi lẹ̀ ń jẹ́ mẹ́ta mẹ́ta ni. onímọ̀ <laughs> ń jẹ́kọ̀ mẹ́ta mẹ́ta ológo rẹ lèmi ń gbà sógo mẹ́ta lónìí ni èyí mọ̀ tán rẹ. ìṣẹ̀jẹ̀jẹ̀ máa ń gbàbọ̀dàgbà ni o èyún ẹni èkejì onímọ̀ ń kásẹ̀ sára ògiri tí n bá sùn bó ṣe rọ̀ mí lọ́rùn lèmi ṣe ń sun tèmi èmi ò mọ nǹkan kan èmi è ṣàjẹ́ ibi tún ní ṣé mo tún ṣe jókòó ṣé mo tún lọ́sẹ̀pọ̀ sórí ọ̀dà tó n tí èbá sáà ṣe tèèyàn ọlọ́run sá májà yóò dìrú yàn èmi ò lájẹ o mo sì fẹ́ kọ́ ọ gbàǹgbọ́ o ìyìn lájẹ ìyìn sílé gbà tí ń èkú àti pé mo ṣe ń wèmí àti ọlọ́mọ ni mí ìyá mi mo fẹ́ jẹ́wọ́ ni mo mo fẹ́ jẹ́wọ́ àjẹ́ ọlọ́mọ ẹ̀ dúró ná ṣé torí tèmi lẹ ṣe gbàjẹ́ ọlọ́mọ. èmi ò gbàjẹ́ nítorí rẹ o mo fẹ́ kó dáa fún ọ kó dáa fún ọmọ ẹlòmíì ìfẹ́ kó bàjẹ́ fún ọmọ ẹnì kankan ní tí ẹ máa ń pè lájẹ́ ọlọ́mọ nu bó ti ṣe ń wò mí wọ́n fi lọ̀ mí èmi ọ̀gbà ni o èmi ò sì ní gbà torí èmi ọmọ tí a rí ibi tí a ń gbà òun kí ni a rí ibi àjẹwèrè tí a ń gbà kí. ẹ ìyá mi ṣé pé ẹ gbàjẹ́ àwọn ọ̀rẹ́ mi náà ni pé gbogbo àwọn àjẹ́ tó wà láàrin ìlú iná ń ba nǹkan jẹ́ wọ́n ní ká pa gbogbo àwọn àjẹ́ dànù ẹ gbogbo àwọn àmì tèmi rí ni mo fi rò pàjẹ́ nìyí mo fi níkan yanjú yín lẹ́ẹ̀kan náà. E, èmi ẹ ṣàjẹ́ o èmi ẹ ṣàjẹ́ àti pé bọ́rọ̀ bá gàn ibà yẹ jẹ́ǹkà kẹ́ ẹ tó máa sọ̀rọ̀ jẹ́ǹkà jẹ́ǹkà kẹ́ ẹ tó máa sọ̀rọ̀. mo rò pé yín náà ló débẹ̀ torí bẹ́ẹ̀ bá ṣàkíyèsí lọ́sẹ̀ tó lọ ìgbà tẹ́ ń sóúnjẹ mẹ́wàá ni òun wọ ilé ìdáná ni òun wọlé ìdáná wọ́n wá dé èpo ọ̀bọ̀ sínú oúnjẹ yín inú ọbẹ̀ tẹ́ ń sè ní síbẹ̀síbẹ̀ ẹ̀ka mo mọ̀ pé bóyá agbára yín débẹ̀ ni àbí bóyá ipò tán tò yín sí lọ́hùn tó lágbára tí èpo ọ̀bọ̀ fi ràn yín. oyin yẹyẹ rọmọkà fún mi ń ọjẹ bó o bá fi ogun mọyán èmi ọjẹ ń tèmi o èmi ẹ ṣàjẹ kò sí ń tọkàn mi àjẹkọ níbi tí ó rájẹ. ṣeun o ṣeun kú àlejò wa sọ wá rí àwọn àgbà bọ̀ wọ́n ní igbá tó bá tó gbá níjẹ́ baálé agbọ́n kọ̀ǹkọ̀ tó bá tó kọ̀ǹkọ̀ níjẹ́ baálé àdó hmm. ìwọ lọ́kájú ẹ̀ ọ̀kájú ẹ̀ jù bẹ́ẹ̀ lọ hmm. dákun gbà wá ṣàánú wa lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí. torí pé wọ́n lòkú tarigidi tí sálàǹgbà kù sí akarigidi tó sì ń wò lọ́kápá ẹ̀kọ́ gírí o àmọ́ pé wọ́n lò sí o lè ṣe é ńlójúkátọ̀ wa ọ̀rọ̀ olúwa ibi tó dé dúró yìí ẹyẹ ti bà lókun ara òrokùn bẹ́ẹ̀ lára ọ̀rá di ẹ awo ìwọ ni gbogbo ìlú la gbẹ́kẹ̀lé olódùmarè tí ń bẹ lókè yóò fọ ṣe bá wa ṣe. ẹ̀yin olóyè gbogbo ẹ sọ pátá ló yé mi ẹ wọn nígbà mi gbà mí ọyàgbẹ ẹran kó lé mi bọ yọmọdé ó sì yọmọdé ṣùgbọ́n olójú ẹ tó yé ṣe rí gbogbo ohun tẹ sọ òun ló yé mi ẹ fọkàn balẹ̀ tí babaláwo ni kọjá wé kọjá gbò ṣíṣe rẹ̀ ọwọ́ elédùà ló wà àdìgún àrò alágbẹ̀dẹ ọrùn òun ló lè bá wa ṣe ó ti dá lójú pé gbogbo tí ń ṣẹlẹ̀ nù lù yín elédùn àwọn ò bá wa fòpin sí bẹ́ẹ̀ ni mo sọ ẹ wá wò ó kìí ṣe ohun tí mo lè musa lóògùn yá yín wọn gbọ́dọ̀ dé lù yín kájọ fojú rìn jù. Eh, bàbá ti yé gùn rẹ ah. ọjọ́ rẹ ti adá. wọ́n ní bí iṣẹ́ ọ̀bá pẹ́ ni ẹnìkan ìpẹ́sẹ̀ o eh, ẹ jẹ́ àlọ́. ìwọ̀n àjẹ́ mọ̀ gbẹ̀mí ẹkùn tágìrì gbére ìjà wọ́n ní jẹ́ wọ́n ní wọ́n jẹ́ wọ́n ní mu wọ́n ní mu mú fi gòkè tọ́lẹ́ kí wò ẹ ṣẹ̀yìn lásán mọ̀ ń bọ̀. àti dúpẹ́. mọ́lẹ́wà mi ọ̀dùn ara mi ò yá bí mo ṣe ń rìn káàkiri àárín ìlú kí ni ìdùnnú mi pé mo fẹ́ ṣègbéyàwó kan tára bàbá mi ò sì yá láàfin gbogbo èyí jẹ́ mọ̀ ń ṣe tí mò ń rìn káàkiri okùn náà mo fi ń gbé kìtà kì í ṣe pé ara mi yá gágá tó bẹ́ẹ̀ gbogbo àwọn aláwo ilẹ̀ yìí wọ́n ti dá tí wọ́n tú ara kábíyèsí ọmọ yá àyípadà ọmọ dé bá kábíyèsí ṣé yóò wà ní dìgbéyàwó wa lọ́wọ́ báyìí àbí kí ni ìwúrí ẹlẹ́wọ̀n mi ti ń ṣàgó mọ́wọ́. Adékúnlé ṣé tó wá ṣàlàyé fún mi nísìnyìí ni wípé. Gbogbo àwọn awo ilẹ̀ yìí pátápátá náà ti gbìyànjú lórí kára kábíyèsí ó yá, ṣùgbọ́n tí gbogbo ẹ̀ sì tún jásí pàbó. Pàbó ni ó jásí. Ah. Pàbó ló jásí. Nǹkan kan lọ́ọ́ máa bá mi bẹ lọ́n fún. Kíkílé ọlá mi ó má dáwòrò. Kábíyèsí ò gbọdọ̀ kú báyìí. Adéfúnlé, ọkọ mi, mo fẹ́ kọ́ lọ rèé fira rẹ lọ́kàn balẹ̀ torí mo mọ̀ dájú wípé lágbára elédùà lágbára àwọn alálẹ̀ ilẹ̀ arọ́bọ́ ìyá lórí fọkàn ara rẹ balẹ̀. mo àpárá kábíyèsí ọjà ilé ọlá ò gbọdọ̀ dáwọ́rọ́ lè ní ìjà. ìyáàkè ẹ̀gbọ́n mi o ìyáàkè ẹ̀gbọ́n mi gbogbo ẹlẹ́yẹ ni mo bá múlẹ̀ ìyáàkè ẹ̀gbọ́n mi ìyá ẹ̀gbọ́n mi ṣàṣẹ. ilé ní ewúrẹ́ tó wọlé tí ọ̀kágòdò ọ̀dẹ̀rìn àmúso àgùntàn tó wọlé tí ọ̀kágò ọ̀dẹ̀rìn àmúpaléyà ẹ dákun ajá nìkan lọ́mọ lọ́kágò ẹ dákun ẹ ṣàánú mi ẹ ṣàánú ọba wa ẹ dákun ẹ bá. <laughs> ènìyàn o ẹ máa fojú bú òwá o ènìyàn o ẹ̀yin ènìyàn lẹ́kọ́ dalẹ̀ ẹlẹ́yẹ ẹlẹ́yẹ jàre ènìyàn ènìyàn o ẹ máa fojú bú wá o ènìyàn o ọba yín lọ́kọjá àyè adẹ́rìbígbé torí wípé ó wà lórí ìtẹ́ baba ńlá babẹ̀ wá ń gun àwa àyà gàràgàrà oníkìlá jẹ́ oníkìlá ṣe kékeré ló ṣẹ̀ṣẹ̀ rí wọn o ẹbí gbogbo òlú ò tí ì kú tán ẹbí gbogbo òlú ò tí lọ tán ó sì kù díẹ̀díẹ̀ gbogbo òlú ò tí ì ṣàìsàn. ẹ wá bá ń sànú ẹ̀yin ẹlẹ́yẹ ẹ̀yin lẹ ń bẹndì ọgbà tàbí ń pè lálébà ìgbàgbé lọ́sọ̀ ajá rẹ̀ lájà rẹ̀ ọkọ́là ìgbàgbé ti wá ṣe pẹ́pẹ́yẹ rẹ̀ kọ̀ọ̀rẹ́ ti la ṣe ara rẹ̀ elédùà ẹ dákun ẹ wò ó ṣe fún un. ẹ ifá awọ hmm? ifá kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀. Ah, ẹ dákun ẹ jẹ́ kọ́rọ̀ wà ń bẹ́ẹ̀ o. <laughs> ẹ̀yin lẹ́ ń bẹ́ẹ̀lì ọba tàbí pè lálẹ́ ìbà bí ọba sì yín láàrin wa tí ò sì yín lù tá là wá ẹ dákun yeye ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ báyìí ní gbọmọ Ọ̀rúnmìlà ẹ ṣàánú mi. Ah, ah, àwo wọn ní ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ní yọmọ ènìyàn ó sì ti yà sọ̀rọ̀ àná di bá mi kò jùmọ̀ tó mọ́ níwọ̀n tó ní ká máa lọ bá a bá ti wọ ẹ̀yìn àárẹ̀ ọ̀lẹ́yìn ẹ̀ àwa wọ ẹ̀yìn àárẹ̀ ọmọ etí sí. àwọn olóyè bó lẹ́yìn ṣe ń sọ̀rọ̀ báyìí náà èmi wí bẹ́ẹ̀ fún yín. ẹ lóòdodo ni ṣọ́ọ̀gbàgbé ni pé láàfin ànílé olóyè ọ sọ fún wa pé ntí ọba wa ṣe o ọba wa gbé wa àárẹ̀ ọmọ. ẹ gbọ́ kò sí ètùtù kankan tí mo fẹ́ bá yín gbé wa èmi ò sọ báwọn tó ti yẹ yín bọ́dà gan ni mo rí yín rí ìyún nǹkan agbí gbogbo ẹ̀ náà ebi wọ ló ń lérí léka tó ń pera rẹ lérí tẹ́fà sọ àwọn àtẹ́lì rí mọ́ ni. ẹ wo ẹ wo bí ẹ jí ẹ má sùn rárá ẹ ń sùn wọn ò mọ ohun dára ìlú yín rà lọ́wọ́ àwọn àgbàlagbà èèyàn yìí ẹrẹ́dù ẹ̀ sanwó ẹ gbòdò ọ̀yà láwìn ẹ̀tún wá délé ẹgbẹ́ ọmọ aláàkà òbéèrè yín bí gbèsè ọ̀bá sí lẹ́yìn ẹ̀yìn sí lẹ́yìn gbèsè ẹ wo kò ṣeé ṣe o ẹ bẹ́ẹ̀ fún yín ẹ wo kò ṣeé ṣe bí bá jalú jò ẹnu mi lọ́pọ̀ ṣẹ́ gbọ́ òní kò ṣeé ṣe. kò ṣeé ṣe o. kò ṣeé ṣe. Ah, ah, ah, ẹ ti lẹ́ẹ̀bà wá ṣe ẹ bá wá ṣe ni. ẹ wá gbà mí. ẹsẹ̀ bó ló yá àgbàlagbà lẹ́yìn ẹ̀yìn ẹ̀ ń so ojú òkè mi ọmọ èké lè mi ẹ wo ohun èmi ò lè wá kú o ẹ má ṣe gẹ̀rẹ̀ n ò lè wá kú ẹ tójú bá ń kánú yín kọ́ máa ń so ẹ ó yá bọ́ rẹ̀ yóò yé ìdílé babalá bàbá mi ni tó ti yẹ ìmọ̀ ọba ògùn lé ni wọ́n ti sọ fún mi ẹ kílé bẹ́ẹ̀ bá sì wò ó pẹ́. Ah, a ti lọ a ti lọ a ti lọ a ti lọ a ti lọ. ẹ̀yin ìka yìí. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí n bẹ́ẹ̀ gbá yín mú ẹ̀yin ìka wọ̀nyí ah, kọ́fà ńlọ́rùn tún kí lọ́jọ́ orí mi <laughs> ó ní mo sakun ò ní sakun ẹ̀yin. ikú pabiri pabiri ikú pabiri. ọ̀tún ẹ̀jẹ̀ gajigi. ikú pàpọ̀ omi anú àgbẹ̀ sì yí dànù ah! ẹ ń bá ma gbé kó bá mi dànù àwọn kí ló dé tí àgbà rẹ wá ń sọ̀rọ̀ bí èwe níbo torí ọ̀rọ̀ rẹ yóò gbàgbé kankan yé mi o. ẹni bá gba àgbẹ̀ kọ́ wá bá mi dárò èèyàn tó má wá bá mi oṣù ẹni bá ma wá bá mi dárò rẹ ọba gbígbé bá mi kílẹ̀ ló ṣọba kílẹ̀ ló ṣọba. adédè gbígbé wájà. kíni kíni tí ẹ ń bẹ o ẹni tí ẹ ń pè wá àwo gọ̀bì tó ní mẹ́ta tó ní kíni gọ̀bìgọ̀bì. a ní ọba wájà ọba pariwo yééwú síkí mọ̀lẹ́bí ẹ̀ ni. mo ń wọ́wọ́ tó wọ́n gbóyún. lọ orí mi sọ orí mi sọ wọ́n. dúró dúró níbo lọ níbo lọ ti bọ̀dé wò. ìyá mi ló ní gbé kú ọlọ fún bàbá àwọn. ìyá rẹ sẹ́yìn ti sọ fún ọ pé ọmọ rìnrìn òru mọ wò ó wọn fẹ́ sọ̀rọ̀ ó lù bí ọ bí ọ̀rọ̀ bá gbé ọ gbé ọ tẹ́lẹ̀ tẹ́kun wọlé lọ jáde. ọ̀tọ̀ balógun wa máa gbọ́ nǹkan ṣe nǹkan ṣe méjì wọn gbọ́ létí lé wọn gbọ́ létí lé ara àti lé mú mọ́ra ni. Ah! Ah! ẹni tí ń gbẹ́lẹ̀ ní pàkó mọ́ o ẹni tí ń sunkún ariwo lásán ní pa o èyí tó bá jẹ́ ṣiṣẹ́ ni ojú àmójútó. ẹ tó kù náà ní kẹ́ ẹ pé sábà wo kí wọ́n wá sí ètùtù mm. ẹnìkan kò sì gbọ́dọ̀ túfọ̀ táì pariwo kò wá gbọ́dọ̀ pẹ́ o torí pé tọ́ba yìí lọ pẹ́pẹ́rẹ́ bó burúkú ṣe ń já ló burúkú bẹ́ẹ̀ ló burúkú ọmọ já ló burúkú. Ah! ìyá wa mo kúkú ń jáyé. àṣàdé ríbi gbé àsòfúyẹ tó bá. ó fúyẹ́ gẹ̀gbọ̀n òwú lọ kí la wá ti fi ṣe wèrè ara rẹ̀ ọkàn kú ni pín. àfi bí iná fìtílà. ọba kú dànù. ẹ̀yin ẹyẹ yìí ẹ dààmú bẹ́ẹ̀ bá mú yẹn gbàgbà yìí ẹ sì ṣe síkú. ọtán náà nù. ẹ̀jẹ̀ rẹ̀ pọ́n ni àfi bí oṣù. oróró náà ẹyẹ bá ń ríru rẹ mu dáadáa amòjọba òṣìṣẹ́ tí ó ṣẹlẹ̀. ẹ bá rí dọ́nẹ̀ lọ́hùn bí ṣe ń janu àṣọfúyẹ́ ọjà bó wù lọ. ní janu jọ́nà lọ́hùn ní janu mo ní èmi kíní yìí ló ń bá rí ní kéré labẹ́rẹ́ kéré kì í ṣe mímì fàdí ẹ̀. ẹ mọ̀ pé tí ọmọ ni náà ní fi ṣe. adéríbi gbé ọ̀fẹ́ tẹ́ lórí ìtẹ́ bàbá rẹ̀ tó gbójúlé pé ọba lórí ohun gbogbo ọfẹ́ tẹ ọfẹ́ kábùkù hmm. àṣé yóò sì tẹ́nà. ẹyẹ ah. hmm. hmm. wù mí ẹyẹ wù mí. Ah, ah, èmi gan mọ̀ pé mo dá fúnra mi nígbà tó kóró rẹ̀ báyìí. wọ́n á sọ̀wọ́ bàbá yìí. bí mo ṣe ń lomele nù rẹ̀ ni mo ń lomele báyìí <laughs> nù rẹ̀. ẹ wo ẹ jẹ́ apààyàn ti ọ̀rọ̀ tá à ń bá bọ̀ ẹ wò ẹ pé àrò ọ̀nù yín ọ̀dọ̀fin nù yín mo fẹ́ gbọ́ awuyewuye kan láàrin ara yín mọ́ ẹ má jà yóò rí ìdí wa ẹ pé àwọn kìíní yìí ọwọ́ bá wọn ọwọ́ kankan bá o ọwọ́ tí ẹ lè bá wọn àfi tọwọ́ tí wọ́n bá bà wọ́n bẹ́ẹ̀ ni ẹ ti gbọ́ àtẹ̀yìn ẹgbẹ́ kò sí kó lòdò kó lọ rèé mú mi báwọn. ẹ pẹ̀ fún wa ojú òní tí ẹ kọ́ ajẹ́pẹ́ irú ìròyìn àgbọ̀sọ̀gbànù wò lélẹ́yìí o ṣe ni láàánú jàre bí èèyàn bá ti ṣàìsàn táìsàn pẹ́ tí wọ́n tọ́jú ẹ̀ tó kọ̀ tí ò lọ níbo lẹ rò pé jọ ọjà sí. ikú náà ni eh, àwa okú kò sí ọ̀hún ni kálá ẹ máa bọ̀ ṣé pé kábíyèsí ti wá dà wálẹ̀ lọ́nà nù. ẹ dákun kábíyèsí ti lọ ti lọ náà ni àwọn ọ̀dọ́ ìlú àwa lọ́la o ẹ wá já síra wa lóṣooṣù ọwọ́ àbí. bẹ́ẹ̀ ni ká gbàlú ilẹ̀ lọ́wọ́ ìyà tí ń jẹ̀lú yìí ká ṣe tán ká jí gìrì ká gbà wọ́n lẹ̀ èmi ti fira mi lẹ̀ o torí àwọn ọmọ tí tó ń bọ̀ ìlú yìí ti tó bọ̀ á gbà á lẹ̀ ni kò sí ní tá a ṣe torí ẹ̀ mo ṣe ní ká wá bí ká pọ̀ sọ́nà ká tó lọ bọ́n tó kù àbí. olúwa ń mọ́nà. Ah, adéwálé adéwálé ọba jẹ̀bù rẹ̀ o ti ń bínú ìpọ̀jù ìhìn wàá kó bínú débẹ̀ ká tiẹ̀ wàá ní wípé inú ń bí ọ bí ọ èmi orí mi gẹ́gẹ́ bí olóyè tìlú ayédùn ọwọ́ àtìlẹ̀kùn mọ́ mi ń ta sínú bíbí náà ló tó bẹ́ẹ̀ èèyàn wá tiẹ̀ pé mi tiẹ̀ wá fẹ́ sọ o nítorí wàá gbé mi wádọ̀ rẹ rèé o gbogbo òlú ló sì sọ pé kí n wá bọ̀ wọn ni kí n faralẹ̀ bẹ̀ ọ́ pé oróyè bàbá rẹ yìí kọ́ ọmọ bọ̀ wá bẹ́ẹ̀ láti wá jẹ́ torí pé ìwọ lẹ́tọ̀ yìí tọ́sí ìwọ sì nìkan ló gẹ́gẹ́ bí olùgbàlà lúwa torí gbogbo ọ̀nà tá à ń san láti jẹ́ kí àrò ẹ̀mọ́ kó dé oróyè ìyá rẹ̀ ta kú o olórí fárígá ọfà akẹ́kọ̀ọ́ lòun ò ní gbóhùn ò ní gbà àwa àgbà sọ́tún àjù sósì gbogbo àwọn ìlú mòye ń bá ní kí n tọ̀ wá ìdí rẹ̀ o adéwálé bó sì wá tẹ̀lé a lọ létọ́ ọ̀rọ̀ rẹ̀ gorí oróyè bàbá rẹ̀ èyí ò lóde wá. kò sí ọmọ ìlú ayédùn mo tún sọ lẹ́ẹ̀kan kò sí ọmọ ìlú ayédùn tó lè wá sí ìlú yìí tí ó tẹ̀rí wọnú lé. ìdá tó bá wá rí báyìí náà ẹ wá yẹ kó wo tara lẹ ebi ìlú ayédùn tá à ń sọ yìí ibẹ̀ wọn forí rẹ sọ ìlú bàbá rẹ sì ni láti dọ́ adékúnlé ọba wa nílùú ayédùn tó ti wàjà báyìí ńlá tí ń wẹ́n tí ó gòròyè. ṣe é rí ntọ́ba ẹ̀hún bí ó ṣe máa ń pa ẹ̀hún torí mi ò ṣe tán láti wá tẹ̀lé yìí lọ wá gbà yín lẹ̀ pé kí n wá jọba àtẹ̀yìn mọ̀ pé oyè ọ̀hún tọ́ sí èmi lẹ fi ẹ̀tọ́ mi dùn mí. èṣù ni. ilé ètò jẹ́ pé tí Dékúnlé ò bá sọ pé òun ọ̀jọba ẹ ti fi jẹ́ nígbà tó lóun mọ̀ jẹ́ tí ìyá rẹ̀ ní kó wọ́n jẹ́ lẹ̀ wá rántí pé kí èmi déwálé o kí n máa bọ̀ wá jọba. ètò ọlọ́run ẹ wo balógun ẹ tó bá tún bẹ̀ mí pé kí n wá jọba lu yín kò ní jèrè. alákàyè egun ọ̀yẹ́ wọ̀ àìgbọ́ burúkú lẹ́nu abọ́rẹ́ adéwálé. ìsọfẹ́sọ kì í wọ. adéwálé dapò mọ́ oh, oh. ẹ̀yin àgbà gangan ẹ̀yin yín ti gan báyìí bẹ́ẹ̀ bí bá pò nínú ìṣẹ́ ìṣẹ́bùṣe eh, o. ṣùgbọ́n kinní kan tó ń sọ sí mi lọ́kàn o eh. mo ti fẹ́ sọ fún ọ tó jọ mẹ́ta torí eh, ọ̀tún mm. ọ̀tún ah, òun wòran lórí ọ̀rọ̀ ìlú ìpọ̀ mo sì máa ń sọ fún ọ ní gbogbo ìgbà pé gbákejì ọba ló jẹ́ gẹ́gẹ́ bí gbákejì olódùmarè ni ah, ah, nígbà tí ọba ti wàjà tí orí àpèrè sì ti ṣòfò látijọ́ yìí ó jẹ́ àwọn nǹkan ṣe sí ó sì ń wòran. balógun sẹ́mi nìkan ni ṣé ẹ fi wàhálà pa mí ni àbí ọ̀tún ọ̀tún ọ̀tún ṣé n tẹ́mi bá ṣe tí wọ́n kọ̀ tí mo kọ̀ tí mo ṣe ẹ̀yin ò gbọ́dọ̀ ṣe. Ah, ọ̀tún ìwọ la mọ̀ pé ọmọ pé ìwọ ni kánbọ́tọ̀ yá mọ kíkọ́ àlejò mú ah, ìwọ ló nílùú yìí eh, lẹ́ngbà tí o ti sọ́ba mọ́ ìwọ ni aláṣẹ tó bá sọ mọ́ ní ìkùsù pé ẹ lọ rè wọ́n mo yè wá o kásìtò wúyẹ́ o lọ́ba tán ọ̀dà náà o àjọba o ká ṣe gbogbo ètùtù tó yẹ ńlá ń ṣe lọ́wọ́ bàbá ti parí ètùtù kárẹ̀ mọ́ borí àpèrè bàbá rẹ̀ ló kù abẹ́ ti lẹ́nìkan tẹ̀ ń gbó lọ́wọ́ rẹ̀. ọ ọ níbo ló tán amọ̀rọ̀ lọ́hùn kí wọ́n á lè yún ọ̀hún pé ní tí mo fẹ́ kó owó gangan lọ ṣẹ̀ wíhùn kò sí bí ẹni gangan tẹ́mi fẹ́ gbó lọ rẹ̀ lóní ẹ fẹ́ fún mi iṣẹ́ ọwọ́ lọ́lẹ́ mi ń jẹ ọ̀tún gbogbo nǹkan lọ́mọ fi sáwàdà ṣùgbọ́n àrẹ̀mọ tó ní ṣé yóò jẹ́ ìdùnnú ìyá rẹ̀ bí. mo mọ tiẹ̀ bẹ tí o bá ti jẹ́ ìdùnnú ìyá tiẹ̀ ìwọ sì fọmọ tiẹ̀ sí. ọ̀tún ọ̀tún ọ̀dà a kúkú mọ sọ fún yín. ibi Rónkẹ́ o tún bẹ̀rẹ̀ kí ni ń pọ lẹ́kún. ìyá mi <laughs> ọmọ ń pọ̀rọ̀ ìlọ́wẹ̀ ó mọ̀ tí ń la àrònú alábọ̀rún mọ̀ ti fẹ́ dẹ̀wù ìyá mi. Eh, Adékúnlé Adékúnlé mo ti fẹ́ jọba ẹ sì mọ̀ pé mo bẹ́ ìjọba ọmọlẹ́wọ̀ odò lórí láàfin tètè mi ò wà ní gbé báyìí a ti ń wò mí rẹ̀ ń wò mí. Bírókẹ́ mo wò rìn wọ́n fẹ́ fi Adékúnlé jọba báyìí. Eh. wo Bírókẹ́ o ti dó lórí láàfin. Hmm. ìyá mi bẹ́ẹ̀ mo sọnù bẹ́ẹ̀ ti sọ lọ́jọ́ kìíní ànánú títí títí tó fi dùn ní iná nísìn ẹ̀sìn àǹkan sí. ìjọ àbáríbi ìjọ náà níbí wọlẹ̀ òní dandan níta ìdán gbà bí mo ṣe wí ẹran ni mo fọwọ́ sọ kì í ó yẹ kó jẹ́rìí ìyá rẹ̀ ń bọ́ ń bẹ̀ sórí mọ́lẹ́wà ń ìyá àbírò nkẹ́ ẹ̀ ń pé n tẹ́ ń sọ ní ìsìn ni pé èmi ní fàdékúnlé. Ah, ah, àló ti dá yaba ah. kábíyèsí o. ìyá mi ẹ dìde dìde lẹ. kábíyèsí o ó ti dán lórí. pé ọmọlẹ́wà ni ọwọ àjẹyàwó adékúnlé láàfin kàtúnù hmm, kàtúnù fọkàn rẹ balẹ̀. èmi mo tiẹ̀ tó bẹ́ẹ̀. wọ́n ni wọ́n ni èmi mo tó bẹ́ẹ̀. bàbá àmọ ìyá àgùntàn yín sí àgùntàn yín ló sọ pé iye òun òbí dúdú àwa náà sì ti mọ ẹ̀ṣẹ̀ wa lẹ́ṣẹ̀ a sì ti tọrọ àforíjìn àti pàwọn náà ò ní dasọrú ẹ sọ̀rọ̀ mọ́ jẹ́ a lọ. wo ọ̀rọ̀ rẹ ò fẹ́ yé mi mọ́ o ah, ah, adébẹ̀ńlẹ̀ kan ọlọ́ọ̀fẹ́ ẹsẹ̀ yọ dákúso tún fẹ́ dáwọ́ tẹ̀lẹ̀ ní ìsìn kí lọ́ọ́ adé. ọmọlẹ́wà ọmọlẹ́wà ọmọlẹ́wà dìde ọmọlẹ́wà ọmọlẹ́wà dìde yé ẹ gbà mí o yé ọmọlẹ́wà ọmọlẹ́wà dìde ah, ẹ gbà mí o yé ah, ẹ ẹ ẹ gbà mí o ọmọlẹ́wà dìde ọmọlẹ́wà dìde ọmọlẹ́wà dìde yé ẹ gbà o.

èyí tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ yanjú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. lẹ́wọ̀ ọmọ abẹ ni. Ah, ah. ẹ dákun ẹ wá o ṣé ẹ ṣe pé nǹkan mi wọnú yín o ẹ yẹ wù mí lẹ́nu rẹ sí mi irú iṣẹ́ wo ni mo lè ṣe tí ì ní jẹ gbọ́ ọ̀rọ̀ ọmọlẹ́wà kọ̀ọ̀kan mi o ẹ wo ẹrù tí ì ṣe tèmi ẹ má ṣòṣù káràbàtà ẹ má gbé kàmí lórí mọ yẹ orí mi kọ ẹlẹ́dàá mi kọ ah ìmọ̀ kankan ń pa ikú ọmọlẹ́wà. ọkàn yín ọ̀sẹ̀ wo mọ̀ yín la torí ọ̀sẹ̀ lómi tó lè ṣiṣẹ́ ọwọ́ yín ní bẹ́ẹ̀ ẹ ti ẹ̀ dùn ná ṣé bí wọ́n sọ pé ìpàtà bá pa ọmọ ọ̀gbẹ̀rì á gbọ́dọ̀ pa ọmọ awo bẹ́ẹ̀ kò yẹ kẹ́ ṣe bá ìyá wa ẹyẹ wù mí. ó yà wá. ẹ dúró náà ń jọ́wọ́ làbá kàràtà kàrà torí pé mo ti ro yín lágbára mo fẹ́ràn yín lẹ́ẹ̀fi ṣe ìhun tí òye ṣe tèmi tẹ́tẹ́ fi ń gbé kan lórí ẹ wo ẹ ṣọ́ra yín o ọ̀dà o ibi ó dé dúró yìí tẹ́ bá ní èmi ni mo pa èmi ni ọ̀rọ̀ yín ṣẹ̀ṣẹ̀ yé mi ni ìtẹ́ ẹsẹ̀ ikú díẹ̀ káàtó kọjá ẹ ṣẹ̀ṣẹ̀ jẹ́wọ́ ara yín ni ẹ ṣe dá ẹ bá mi ọ̀rọ̀ yín ti yé wa báwọn. ẹ rí pé wèrè làwọn méjèèjì. ọlọ́run mo gbé wọn lẹ́yìn tán wọ́n fẹ́ máa fi gé ẹ máa gbà mí ṣé èsè yìí pé orí àwọn kìíní yìí ọ́ dàrú ṣé èsè pé wọ́n mu ohun tí ò yẹ kí wọ́n mu àbí àgbà mí ni ìwọ́n tí mọ nǹkan kan ń pa rẹ̀ ẹ yá máa lọ bí ẹ ń lọ mo bá yín lọ mọ́ kẹ́ má lọ ṣe mí bákan ah, ah, kí ló dé ó ní ìmọ̀ nǹkan kan nípa ikú ọmọ àbẹ̀ ni ẹ sì wá múra kankan kan ẹ wá ń tutọ́ sí ńlá ẹlẹ́ǹsọ̀rọ̀ gbogbo ẹ̀kú mi ló ti tutù. àní kí n kókó ohun tó filẹ̀ kí a bọ̀ sí àná. ẹ wo ẹ ní sùúrù kò sẹ́ni tí ń ṣe màjèsí nínú yín gbogbo wa la sì mọ̀ pé òrìṣà agbọ́njú bá wọn ni ó sì lójú òrìṣà tí ìgbàbọ̀dẹ̀ lẹ́yìn ogun lákàáyé. olómi ń lé fẹ̀jẹ̀ wẹ̀. lákàáyé nu ẹ̀bára tí jólú wọn rán. Mm-hmm. ẹ̀yin láàfin búra kó tó di pé mo sọ ohun tí mo kó yín wá bí wá sí. Ah, olórí ọ̀dọ́ bó bá sì jẹ́ ni ó sọ fún wa ọmọ ìlú yìí ni wá orí ni gbogbo wa fi dé lẹ̀ nílùú yìí bó bá sì jẹ́ gangan ni ọjà mọ̀. ẹ wo ọ̀rọ̀ kékeré báyìí ló lórí ọ̀dọ́ fẹ́ sọ yóò kọ́ pọnlé tó gùn ni olórí ọ̀dọ́ sọ ohun tó fẹ́ sọ kó jẹ́ gbọ́. àbí. sọ̀rọ̀ kò mọ̀ fẹ́ gbẹnu bọ̀ ńlẹ́nu ni eré kí la já ń bẹ́kùn sí òórùn ẹnu rẹ̀ mọ́ gbọ́ kọ́mọ̀sẹ̀ pé ó tún ti mọ tí rẹ̀ ah, ah. ọ̀rọ̀ rẹ̀ máa tàsé ni. Eh, eh, oh, tó bá ti jẹ́ pé ká máa fira wa ṣe yẹ̀yẹ́ ni èmi ó kúrò níyì. Eh, wo bíi wo bíi èmi ò wá la ọ̀rọ̀ kan ń la ọ̀rọ̀ kan yẹ yín nìsín tí ó sì yẹ yín bójú ọba ti ẹ̀yin ojú ń ti èmi gẹ́gẹ́ bí olórí ọ̀dọ́ ọba ló ti wàjà yìí gbogbo wa la sì mọ̀ pé àwọn ẹlẹ́yẹ lọ́pàá hmm. ẹ̀yin bàbá tó wá wò òkú ọ̀dọ́ ẹ wò tó tọ́ màmí ni wọ́n máa gbé wọ̀lú yìí Hmm. orí wí ṣé ó dìgbà tí gbogbo wa bá dákẹ́ tán èmi ò sì ní lajú mi lẹ̀ mo sì mọ̀ pé tẹ́ ẹ̀ bá ti dalẹ̀ mi n ó lè sọ pé ìtọ́kàn ah. ni pé ká olórí ọ̀dọ́ ó tó múlẹ̀ mu lóòótọ́ ó tó múlẹ̀ mu. Hmm. tẹ bá ṣàkíyèsí pé gbogbo agboolé tán bá ti fẹ́ soríire báyìí ẹni bá fẹ́ soríire láàrin agboolé yẹn ọ̀ ń rẹ̀ wálé ni hmm. ẹ ó yẹ ká wá nǹkan ṣe sí lóòótọ́. kí n kókó báyìí. ẹ wò bẹ́ẹ̀. etí mo fi ní gbé mọ́lẹ̀ ẹ̀dà kọjá ni mo fẹ́ kí oníkálukú wa gẹ́gẹ́ bí èmi olórí ọ̀dọ́ o ẹ mọ̀ páì níyà mi ni orí mi ni bá ní ẹ ti bẹ̀rẹ̀ ṣé wàá rí gbogbo àwọn ìyá ẹ̀yìn tó kú pátá tí ì máwọn ọ̀dọ́ yòókù àmọ̀ wọlé àmọ̀ làwọn ìyá ń pa. Ah, irọ́ àjẹlọ́pàá ìyá rẹ̀. ìyá aláròye ṣàjẹ́ òkè kásẹ̀ lẹ́gìrì sùn o èmi ò lè fi ìyá aláró lẹ̀ o. ẹ wo èmi ti kú oríire ní ń tèyìn ẹ wo orí ìyá mi ni ká ti bẹ̀rẹ̀. Ah! ẹ ṣe ṣe ẹ wo ẹ wo ẹ wo ẹ dúró ojúlówó ọmọ ìlú nìyẹn. Ah, ah, ẹ gbọ́ o èmi ò lè fi ẹlẹ́kọ̀ọ́ lẹ̀ torí ẹlẹ́kọ̀ọ́ ìsájẹ̀ abẹ́ kòkó náà mà ní fèyẹ sí ní ọ̀nà ń pa yín. ẹ fòun lẹ bóyá ní ìyá wọn ò ń ṣàjẹ bí nbó tiẹ̀ mọ ti gbogbo ẹ̀yin wèrè tó kù mo mọ tòun tiẹ̀ torí ìyá ẹ ọ̀rẹ́ ìyá mi ni hmm. ìgbà hmm. tí ìyá tèmi ti ń jẹkọ mẹ́ta mo mọ̀ pé ìyá tiẹ̀ ó máa jẹkọ méje àhápàyà tiẹ̀ náà ẹ dúró gẹ́gẹ́ bí ipò mi ẹ jẹ́ n pín bá ṣe rìnrìn àjò yìí níwọ̀n àbá àgbà tádìó ti sọ ọmọ ọkọ tó ti sàkín orí ìyá àdìó láti bẹ̀rẹ̀ tá a pa. ẹ̀hún lọ́mọ ìyá àjẹ. ẹsẹ̀ lé ní o. ààbọ̀ sọ́dọ̀ ìyá aláró. torí pé ilé wọn fẹ̀gbẹ́ tira wọn ni. kò sí tó burú dùn yín o. tá a bá ti wá ń kú òlé ìyá aláró ọ̀dọ̀ ọyẹ ẹlẹ́kọ̀ọ́ ìyá kó tó di pé wọn ó pin ẹran rẹ àmọ́ bóyá rẹ ẹran rẹ gbà lọ́wọ́ wọn bàbá ti wá pa ìyá lẹkọọ àwa fi ìyá tèmi. ṣe rí ìyá kànmú ìyá kànmú súnmọ́ àfin àṣírí lè tètè tù páwọ ọdọ pààyàn àwa àwọkà ìyá kànmú lo etí dò àṣọ ọmọ ọlọmọ lọ́rùn àwa àti odò ah, ìyá rẹ ò ní lórí irun o. ẹ̀ẹ́dẹ́gbẹ́ eh, gbogbo ìyá yín la ṣẹ́tẹ̀rì wèrè olórí ibú ń sọ̀rọ̀ ah, ah, wèrè olórí ibú ń sọ̀rọ̀ e ṣé ìwọ mọ̀ pé ìyá tiẹ̀ ọ̀rẹ́ ìyá mi ni ìyá tèmi ń gbẹ́sẹ̀ sókiri ṣé wọ́n mọ̀ bóyá ti ń kùn lóorun ní gbogbo ìgbà tán bá ń lọ ìpàdé ọ̀ ṣàkíyè ọ̀ ṣàkíyè. ẹ wo ẹ jẹ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ìyá mi. olórí ọ̀dọ́ bọ́bá ṣe pé ibi tẹ́ ẹ fi pinnu sínú. pé n tẹ́ ẹ sáfẹ́ sínú èmi ò lè fi ẹlẹ́kọ̀ọ́ lẹ̀ báyìí torí pé kè kásẹ̀ lẹ́gìrì sùn mo yọ̀ǹda yín ẹ sì yọ̀ǹda mi ṣé ẹ ti gbọ́. ẹ mọ̀ yanjú ẹ mọ yọ̀ǹda yín. nígbà tí ẹ tó nìyá láró tó ẹ lè mọ lórí ọ̀dọ́ kẹfì fún èmi ò ní ọba. ó ti gbà bọ́dé. alábọ̀dé ni ẹ̀ sórí ẹ̀ńtàánú rẹ̀ wá sí mi àdìo sórí ìtàánú rẹ̀ sí mi lè torí bíi gọ́ọ̀gì kò mọ̀ pé fún ni o orí rẹ̀ ní ti ń sún ẹ̀yìn o ti ń sún ẹ̀yìn. ìyá rẹ̀ ní ọkọ̀ọ̀kan fi rún ẹ̀ ni. ibà ó ibà. ibà ṣẹ. ibà ó ibà. ibà ṣẹ. ibà ó ibà. ibà ṣẹ ìwé òtínú gbó pẹja nínú omi bẹ́ẹ̀ ni gèrè òtòdó mọ́ya lájùbà ibẹ̀ yín ìyá mi ò rẹ́rìn ìjàkójàkò mọ́ lójú ẹ̀yin ni yèrèpẹ̀ ọ̀rọ̀ tí gbẹ̀ lórí aláìgbọràn ológo sẹ́ni yẹn lọ́rùn ẹsẹ̀ ẹ̀mí ẹ̀mí lo gbòǹgbò tán ọ̀nà dásẹ̀rí àfẹ́ni tí ò gbọ́rọ̀ mojúbà yín lónìí ẹgẹ́ kí bàtẹ̀ mi ó ṣe o mojo yan láti jù mí lógùnlùtù tẹ́mi náà bá wá jù nídàrọ̀ kò léèwọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí mo fẹ́ káriwo ẹkún sọnù lé mojo yín ìbíròǹkì ọmọ ọmọjọyìn mo fẹ́ kó náà kú bá já ṣe kú tòǹtò gbòòrò kó kú bá gbò ṣe kú tòǹtì bọ̀lọ̀bọ̀lọ̀ ẹnu ẹ̀ èyí tí mo wí lónìí ti dàṣẹ torí àwùyárè kò ní wí tiẹ̀ kó mọ̀ ṣẹ gbogbo bí ilé ayé kó lọ máa bá bìròǹkà níbikíbi tó bá wà kó kú fífi torí ẹ̀sìn rógundó ní ìṣàwọn wọn lóde ìtòrí ẹ̀mí tìrẹ́pì ní ìsàwọ̀ wọn lóde ọrọ ìpè ọdí fáfáyìn ní pèpè tí sọ lórí kóyèkóyè igbó jújú lórúkọ tí wọ́n pe kú ọ̀dọ̀ lórúkọ tó ń parun ẹ̀fúfù lẹ̀lẹ̀ fẹ́mọlẹ́sẹ̀ kúmọ nínú tẹlutẹlu lórúkọ tá a sí i adétúkà lórúkọ tá a pẹ́ fún lórúkọ ń gbogbo yín ẹ báyìí ẹ lọ filé yìí ìbírò ti dá láwùjọ ayé lónìí igi rẹ ti dá láwùjọ gbà tó bá ìmọ̀dẹ̀kẹ́ wọ́n mà tún ń lépa ara wọn o ó wá di wọ́n ń pọmọ ara wọn. Ìbírónkẹ́ Ìbírónkẹ́ kí ló dé Ìbírónkẹ́ kí ló ṣe ọ́ Ìbírónkẹ́ rọ èèwọ̀ ọmọ wẹ́ kú lójú ọwọ́ ọmọ ẹ̀sìn kú lójú ẹsẹ̀ ìbírónkẹ́ ìbírónkẹ́ ìbírónkẹ́ mo jẹ gbèsè abiyamọ ayé o ìbírónkẹ́ iná jó mi o ìbírónkẹ́ mo jẹ gbèsè omi tán lẹ́yìn ẹja mi o wọ́n pọ̀ mọ́ mi mọ́ mi lọ́wọ́. mo dáná ilẹ̀ ọ̀gẹ̀rẹ̀ afọkọyẹrí alápòkà olóhùn lòlò dàṣẹ́dẹ̀ pẹ̀lú ọ̀gbọ́dọ̀ tí gbọmọ mi mi báyìí mo abiyamọ òde ọrùn ooo <laughs> igbó òrò ẹni ó ṣe ni nìkan ọmọ sàṣùpàrà ẹ ìyáyá mi o. ó wá di wọ́n ń pọ̀ mọ́ ara wọn. ìbá o ìbá o olúbíkí lọ́kọ́ jáwé ọ̀sán yìí bíkí lọ́kọ́ kẹwé gbò <laughs> orúkún àwo lẹ́lẹ́jọ́ àwo òun àwo lọ̀rọ̀ bí ọba balẹ̀ ń ṣe ní í <laughs> ọmọdé burú kò ó gbójú wẹ̀yìn òjò kọ́ lolúwéré pa ni o ìlú ayédùn ẹ̀kan mi lẹ́yìn ọ̀kan àbí ẹ̀kọ́ ẹ̀ẹ́n àkọ́dá oró nì kò dàbí àdágbẹ̀yìn èmi náà wàá fẹ́ ṣe tán mo fẹ́ ṣòro mo da gbọ́ tí mo mú di wọlé mo fẹ́ ṣòro mo dà kéèké tí fi rù ú náà tí ṣòro mo dé torótoró. Toro, toro ọkùnrin obìnrin ilẹ̀ yìí ayé yìí tún dùn mọ́ o inú ìlú yìí ò tún rójúmọ́ kò ráyè mọ́ eku ò ní ké bí eku ẹyẹ ò sì ní ké bí ẹyẹ ọmọ èèyàn ò ní fọhùn bí ọmọ ènìyàn mọ́ bẹ́ẹ̀ ni kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ ẹ̀yin ẹlẹ́yẹ ẹ tì mí lẹ́yìn o gẹ́gẹ́ bí bàbá ọmọ ṣe fọwọ́ tọmọ. fúnra mi rèpè níbìkan àgbámọ́ tí fi gbogbo ara jó ni fàìfàì ẹ fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀. <laughs> ìyá mi dé o ìyá mi bọ̀ o abiyamọ dé tòrótòró ẹyẹ bàgẹ́. Ah, balẹ̀ mi ẹ káàbọ̀. ìyá àdùkẹ́. Ah, báwo ni. àdáadáa ah, mọ̀ ni. ẹ pẹ̀lẹ́. n lọ mo ní kí n lọ sọ́dọ̀ ìyá àdùnní ni kí n tú òbóyọ́ lágbo tó tún lè fún mi àtàárọ̀ tẹ́ ti lọ́mú tí mo àgbo kò sálàáfíà. ṣé n ti ṣe ọ̀nà ò tí ì kò fi mí lẹ̀. kò sí wàhálà tọ́bí mi gbóúnjẹ tèmi tán kò tó máa lọ bí tọ́ lọ. Ah, oúnjẹ ẹ̀wẹ̀ balẹ̀ mi mi ráyè dáná àtẹ̀kọ́ tí mo ti máa gbọ́n yẹn tí bá ti mú báyìí máa fẹ̀yìn lélẹ̀ díẹ̀ pé kí n tún rẹjú díẹ̀ mi ìráyè dáná. àwàdà ló ń ṣe àbí òótọ́. Ah, mi ì tí ì dáná ó ṣe kí ni. mi ṣé mo se ẹ̀ lánàá ni àbí mo ah, ah, ṣé mi sí wọn mọ̀ ládùúgbò wípé agbọ́kọlé rí tẹ́ntẹ́ ní báyìí hmm. mi ráyè ni. sọ ẹ pé kí mi wá ń bèrè oúnjẹ. ẹ bẹ bọ lọkìtì pé kankan wọlé ọ bá mi gbóúnjẹ mi. kódà ṣé kí bá bu gàrí. gàrí ó mọ̀ pé mi mu gàrí wọ́n fẹ́ o wọlé kọ́ bá mi o. ṣé nǹkan mi àbí ọ̀rọ̀ oúnjẹ yìí náà. Ah, ìyá àdùnkẹ́ mo lè sọ ọ́ ládàá gbogbo rẹ̀ rẹ̀ rẹ̀ kò ń sẹ́yìn èmi lè sọ ọ̀làdà. àdàbí bò ó sẹ́mi ò ní jẹ ni. àdàbí bò ó kí lẹ̀ ń sọ yìí. àdàbí bò ó sọ ọ̀làdà. ìwọ mú wa rẹ̀. bẹ́ẹ̀ wá bẹ́ẹ̀ lè lọ́jà Àdìgún. kíni Àdìgún wo mo ní olú nǹkan lè lọ. ìnlẹ̀ ọ̀dà ilẹ̀. Àdìgún mo ní obì nǹkan lè lọ. ọjọ́ láàrẹ ni o ọjọ́ láàrẹ ni o ọjọ́ ah! láàrẹ ni o. kíni kíni bá wa ṣẹlẹ̀ Àdìgún èdìmọ̀rẹ́. se orí bíbẹ́ ó orí fífọ́ ni. èdè n tí ọmọ sọnù èdè òdì èmi o wọ́n lè dín dín èdè òdì mi. ṣé torí oúnjẹ ṣé tọba pa tọpa nìsín ta ni ọbọ dáná lọ́la. ó sọ fún ní bí ọ̀rọ̀ bá lọ ní kò sọ bọ́dọ̀ bá ṣe rí ní kò tẹ́ sọ. ọmọ pé èdè ti wà ń lu èdè ń ọ má jẹ́ kí tí ọ dàbí tẹnìkan lókè lọ́hùn ìrìn dákọ má ṣe bẹ́ẹ̀ o. àlẹ́ẹ̀dì òdì mi lẹ́yàwó tẹ lè ṣe bẹ́ẹ̀ sí ọ èmi ò lè gbà ìwọ náà ò sì lè gbàrú ẹ̀ kọ́ mọ́. ó máa ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ pé tó bá ṣẹlẹ̀ bá èèyàn gbà ní. ṣé nígbà bá parí sí ta ni ó dáná fún ọ lọ́la. èyí ti ń di ọ̀wọ́ lílọ èyí ti ń di ìwọ wọlé lọ àníwọ̀ wọlé lọ. ẹ wo ẹ̀gbọ́n mi àwọn ànújàre. tá a bá ti dábàá kó bá ń dáná mọ́jọ pẹ́ o. ẹ wo ó rẹ̀ èèyàn yìí ò tẹ mọ́jọ́ ń jẹ lọ. dákò bá ń tẹ bà mọ́jọ pẹ́ mo fẹ́ sọ nǹkan kan fún ọ tí mo ti máa ń rò láti ìjọ yìí dúdú rẹ ń dán. ta ni. ìwọ ni. ojú mi ń dán. Hmm. ṣé ẹ̀sẹ̀ sọ̀rọ̀ àmọ́ kò ojú mi ń dán tẹ́lẹ̀ yín náà mọ̀ pé mo dá lọ́mọ tẹ́lẹ̀. tòní ìyàtọ̀. Ah, mi ò wá mọ̀ wẹ́ jẹ́ àlọ́ ẹ jẹ́ àlàbà. kí òní mo fẹ́ mo fẹ́ kájọ mọ ṣeré kájọ mọ yí lura wa kọ wà lókè wà ń sálẹ̀ kọ wà ń sálẹ̀ wà lókè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. <laughs> ẹ̀gbọ́n mi ẹ̀yin pẹ̀lú àwàdà abú yìí ẹ dàpọ̀ ẹja rẹ lé ebi ń pa yín. àbá kékeré sọ̀rọ̀ eré òní gan mo fẹ́ ká bẹ̀rẹ̀ rẹ̀ mo fẹ́ fi nǹkan sínú nǹkan wò. èwo. ó sì fẹ́ràn rẹ̀ bàjẹ́. ẹ wo ẹ̀gbọ́n ẹja rẹ lé ẹja rẹ lé. òyìn máa ń dùn máa ń yàn yẹn ni wá bí kò kò máa bọ̀ lọ́la òbí máa ń dùn máa ń yàn yẹn ni. ẹ wá bí ẹ wá bí. tó ta. ẹ wá náà sí èsè pé wèrè ń ṣe yín. ẹyin kan bẹ lára yín. wèrè bíi bó ṣe bí kákan sí. kó dá mi. èèmọ̀ lélẹ́yìí o ikú ń pa níwá ikú ń pa lẹ́yìn o. ó yẹ olórí ọ̀nà ẹ̀jẹ̀ àdúrà ẹ̀jẹ̀ àlọ́ ọjọ́ lọ. àdìo pín in ṣe báwọn ẹ̀yin ká tiẹ̀ wá sọ pé nínú àwọn ọ̀dọ́ kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí olórí wọn ò faramọ́ bíi tí a fi ọ̀rọ̀ tá a fẹnu jọ kò sí ṣé a wà á lọ ilé olóyè ọ̀tún a sì lọ sọrú ọ̀rọ̀ bántabántá wọn àwa nírẹ̀ tí ó ṣẹlẹ̀ rí wa àwa méjèèjì láwa lọ péréte. bẹ́ẹ̀ ni ó yẹ ká fi tó àwọn ọ̀dọ́ kọ̀ọ̀kan tán bá wà lágbègbè lọ́wọ́ létí kájọ lọ ká lè jọ ẹ pé àálẹ̀ lẹ́rìí tí ó jẹ́rìí fáwọn yòókù tó bá dòrò ọ̀la. olórí ọ̀dọ́ ṣé wàá dá ọ lójú pé tá a bá lọ bólóyè ọ̀tún yóò gbà sí wa lẹ́nu. ẹ̀ ń dúró ná nígbò ní olóyè ọ̀tún ò ní gbà àràǹtẹ̀mí máa bu ọ sínú ẹ̀ olóyè ọ̀tún gbàkọ̀gbà sọ ọmọ pé tọwọ́ ọmọ wọn máa gbà wọn yé gba tinú ọmọ ṣebí kàkà lọ fi tó lóyè ọ̀tún létí ni tó bá lóun ò fi ara mọ́ ní táwa sọ nígbà táwa ti pinnu àwòsí lọ́mọ gbẹ̀yìn ṣèfẹ́ inú wa. Ah, ah, ah. mo mọ̀ pé èèyàn lásán kan náà fi ń ṣolórí ọ̀dọ́ mo mọ̀ pé ọlọ́pọlọ gan tí ò bá jẹ́ táwọn àjẹ́ ìlú wa tó ti gba gbogbo nǹkan tó wà lọ́pọlọ wa á ọpọlọ ìpọ̀ tó tọ́ ọ̀rọ̀ ni àmọ́ kí ni ká wá ṣe báyìí. wọ́n á gbáàdì ọ wà gbalé àwọn tí ọba lè pè nú àwọn ọ̀dọ́ tí yóò jẹ́ pé bóyá wọ́n ní nǹkan tí wọ́n ń ṣe lọ́wọ́ kájọ lọ olóyè ọ̀tún kì í wá ṣe pé tọ́ ọba ti ń lọ yìí ó tún yaba wò lọ o tọ́ wà rí èyí tí ọmọ gbẹnu sí tó tún jókòó kalẹ̀ tó ti gbàgbé pé aláǹlọ ilé olóyè ọ̀tún. ẹ ẹ òun lọ àmọ́ ṣé tí n bá débẹ̀ ṣé tí n bá bá wọn tán mẹ́mu ṣé mo lè mẹ́mu díẹ̀ kí n tó máa bọ̀. sọtán adio nígbà ó sì wí ní ìsìn onílàákà ìtẹ̀mí òkun ó sì á jẹ́ pé gbèsè ayé tiẹ̀ ọmẹmu ọmẹmu oríire ọmọ ọrùn ẹmu ni ó tún wá ní ọfẹ lọ ọmọ pé àwọn ọ̀dọ́ nísìnyí ká lọ olóyè ọ̀tún ó tún ní tọ ọba rẹ mu kó o jókòó o sì lémi wọn ṣe sórí pé yàrá rẹ ti pààrọ̀ rẹ ìgbésí ayé rẹ báyìí mo rò pé olùbí rẹ báyìí èkejì tọ wálé kejì ọmọ ẹmu ni ọdà àjọ jẹ́ nsàdéhùn kan fún ọ kọ́ ọ fi bàrìn àjò yìí jẹ́ tọ́ ọ ti débẹ̀ mọ́ jókòó mẹ́mu tá a bá ti wá ń darí bọ̀. ọ̀yà ọ̀dọ̀ mi. ẹ ẹ ṣe bóun tó bá sọ tẹ́lẹ̀ nù ah. tẹ́ mo ti bá ń mẹ́mu lọ́wọ́ màá ní kan bá ń gbé tèmi pamọ́ tí n bá dé ń wà mú. làákà ìrẹ̀lẹ̀ mú. jẹ sáré lọ kápá jù. Ah, ogun ni yáàdì ó ti lò ó kí gbèsè ayé ọmọ wa jẹ́ ẹmu báyìí kò sí ìkan tó lè ṣe láìsí pọ́ bá mẹ́mu ká tún ní ọlọ́pọ̀ yẹn làṣà àtúnṣe ṣẹ̀ṣẹ̀ àdéhùn pààrẹ̀ mu fún àdìo láyé rẹ ojú wa ń bọ́lé òmu sí àbí bí ẹyin aláǹgbá ah, kò burú bàbá ọ̀tún bàbá ọ̀tún tó bá jẹ́ pé ẹ fẹ́ máa wo àwọ̀ ọ̀dọ́ ọ̀ràn tá a fi wá kúkú ẹ̀ táhóró èmi gẹ́gẹ́ bí olórí ọ̀dọ́ èmi ò ní wo àwọn ọ̀dọ́ mi ràn àwa sì ti wọ́n náà àbáyọ sí ti ń ṣẹlẹ̀ yìí. ẹ ṣeun ṣe rí ọ̀nà àbáyọ tẹ́ ẹ lẹ́ẹ̀rí ń gángan nìdán náà mi ẹ jẹ́ ń gbọ́ kí lè rí lọ́nà àbáyọ. ẹ wo bàbá olóyè ọ̀tún. ṣe eré mi tẹ́ ń wò yìí àjẹ́ nìyá tèmi. ẹ ṣé ẹ̀dẹ̀ rí gbogbo àwọn ọ̀dọ́ tẹ̀ ń wò yìí a ti ṣèpàdé pátá pé a fẹ́ máa pa àwọn ìyá wa lẹ́yọ kọ̀ọ̀kan ṣé ẹ wá rí baba tíyàwó yín bá jájẹ ẹ jẹ́ ká tètè mọ̀ ká mọ orú ikú tí ó pààyà. bá a sọ bẹ́ẹ̀ bá bá sọ bẹ́ẹ̀ bá kí ni jájẹ tá kí màá ti jájẹ. ẹ ah! wò bàbá olóye. ẹ mọ̀ sí ya àjẹ́ ìyá rẹ̀ lóòótọ́ àsìgbà lọ́rùn ọwọ́ mú báyìí. ẹ sẹ́ wá rí àwọn ọ̀dọ́ yòókù tẹ̀ ń wò yìí gbogbo wọn la ti mú ìyá wọn lọ́rùn ọwọ́ báyìí ẹ mọ̀ pé mi ò níyà wọn máa níyà lọ́rùn lèmi tí ìyá tèmi náà bá wà tọ́ba lẹ́yẹ ni àbápa ni ah. gbogbo wọn ni wọ́n sì sọ̀rọ̀ ikú tí wọ́n fẹ́ kọ́pà ya àwọn sẹ́ẹ̀rí ah. bẹ́ẹ̀ ṣe ń wọlé yìí ní ìsìn eh. ó ní káyé ya àwọn lọ́rùn ni ẹlòmíín ní káfọ́ ní mọ́ńjèlé ni kóhun ó fún ya àwọn ṣe wàá àwọn kan tá a mọ̀ pé wọ́n ṣe bí tí gbogbo olúfojú rí àátàn wọn lòdò ní kán má bàa lórí wọn àwa àlọ́pàá àwọn odò àsọmọ lọmọ wọn lọ́rùn ah! ẹ sì sọ̀rọ̀ ẹ pàgbọ́nogún dùn ẹ pa kàlàgbò màgbò ìkójú ẹ bá pa kátàkátà kì í kádùn olóyè ọ̀tún. ẹ ìtàní wọn kí ni ti jáde kí ni ti jáde. olóyè ọ̀tún. àwa náà a ti kú òlọmọdé àgbékọ́rùn lóko sáà jẹ́mọ̀jèsí mọ́ ni ẹ̀ẹ́dúró ẹ̀dúró ṣé tá a débì sáà sọ̀rọ̀ ogun a bá sọ̀rọ̀ àkàlà kẹ́ ẹ tó wá máa fi gbogbo àwọn tá à ń da akọ yìí kẹ́ ẹ máa fi hàn wégún àtàkàlà fún wa. àwọn babaláwo àwọn adáhunṣe tí wọn ò pàjẹ́ èrò pé gọ̀ ni ó rí wọn pé wọn máa ń tẹ́ ṣe ẹ wò mí ẹ má dọwọ́ ẹ má dọwọ́ ẹ má dọwọ́ wú o ẹ ń pàjẹ́ nǹkan lè sí ni o ẹ ẹ gbá àwọn aláwo ti kọrin nù wọn ni ẹ má sọkò làṣà ẹyẹ ìyá mi ni ẹ má sọ̀kò lọ́sọ̀ o ẹyẹ ìyá mi ni o ẹni bá sọ̀kò lọ́sọ̀ ọ̀sọ̀ rẹ̀ àárẹ̀ dànù o. ẹ ẹ wo babolóyè ọ̀tún ṣé ẹ fẹ́ máa kó ìbẹ̀rù sí alọ́kàn ni ẹ ẹ dúró ṣé ẹ fẹ́ kí àwọn ọ̀dọ́ ká mọ̀ lè ṣe ti ń bẹ́ẹ̀ nù wa ni. ẹ wo bàbá ẹ kàn ń sọ kẹ́kẹ́ má dá wàhálà mi lẹ́ni ẹ ń sọ pé ẹ fẹ́ wá nǹkan ṣe ẹ fẹ́ wá nǹkan ṣe láti iye ọjọ́ ìkìlẹ̀ rí ṣe sí ṣe bí gbogbo ẹ̀ ń bàjẹ́ sí ni bàbá ẹ já tiẹ̀ fọwọ́ wò káwọ́ adìo ẹ olóyè ọ̀tún ẹ wá gbọ́. ọ̀nà àbáyọ mi ìtún rè bàbá tó àìpẹ́ ẹ̀rù ní báyìí pé tá a bá pa wọ́n nù lù òórùn lè máa dàyín láàmú ẹ̀ ṣe já máa kó wọn nú àgò ká máa lọ sún ọmọ ẹ̀yìn ìlú ẹ̀yìn ó di ìlú nǹkan máa kú sórí sòun bẹ́ẹ̀. ẹ wò mí ẹ fún àníyànjọ díẹ̀ gbogbo tí tọ́ dàrú ìlú òtòtò ẹ fún alọ́jọ́ díẹ̀ o ẹ má dọ̀wọ́ wú o ẹ má gbọ̀wọ́ kọ́wọ́. ẹ ẹ tó wá dúró lóye ọ̀tún ẹ ẹ ń tọ́ba wá rẹ ẹ̀yà rẹ̀ sẹ́ kó mu wá sọ́dọ̀ yín kẹ́ ẹ máa tọ́jú ẹ. ẹ orí mi ò gbé ẹ̀yà mi o. ayé rẹ̀ ní ìbàjẹ́ o wúra lé mi ìtàn wúra lé mi ìyálú jẹ̀sà ìmọ̀ ẹ̀ ń lọ tẹ́ ẹ̀rọ dẹ́dẹ́dẹ́ kan dúdú bí eléyìí. ayé ada tí ewé mọ kẹsẹ̀ ìlú nílùú ni. kí ni. ìyá ọ̀dọ́ ti ṣèpàdé pé àtàrúgbó àtọmọdé kọ́ ọ fún ọlọ́run pa ní àjẹ́ náà rè bí mo lè ṣe àìmọ̀ mọ̀ pé mẹ́ẹ̀ ṣàjẹ́ mẹ́ẹ̀ sì lè sùn lóru kọ́ni kò yá fún mi lọ́rùn pa kí mẹ́jì mi jẹ̀dọ̀ ọmọ mi. ìyá àdújẹsà ṣé ọ̀rọ̀ àjẹ́ náà ni ọ̀dọ́mọ rẹ wá di aṣọ ẹgbẹ́ran ẹ̀fín ìlú lẹ̀ báyìí. ìyá mi ìjà lọ. bíbí fúlẹ̀sì ọ̀rẹ́ ṣùgbọ́n àwọn ẹ̀gbọ́n pé ọmọdé kú àgbàlagbà kú kété kété ọ̀rẹ́kẹ̀ kú nínú ìlú àwọn ẹ̀gbọ́n. ìyá àdújẹsà ọ̀dà ẹ̀ka lọ lé mi kí n ró yín lágbára kọ́kàn yín lè balẹ̀. èmi ògójúlógún sọ máa jẹun kò èmi ọkọ sọ èmi ọkọ àjẹ. ń lọ fífìlú lẹ̀ bí àjẹpọ́gún kí àjẹpọ́gbọ̀n kìnnì kò sí tí wọ́n fi rú àwa ìṣe. Bàbá Adéwálé. Uh wọ́n ní tá a bá ro dídùn fún á wọra dé fún ni ṣé ẹ rí lílọ yín ti kó wàhálà tó pọ̀ bá wa láàrin ìlú ẹ ṣé ẹ rí tẹ́ ẹ̀ bá wa padà wá ikú ò kébé ikú bẹ́ẹ̀ ni wọ́n lẹ́yẹ ò ní kébé ìdí nìyí tẹ́ ẹ gbọ́dọ̀ padà wá sáàrin ìlú kẹwàá jọba wa. ẹ ṣe rí ọ̀dọ́ ìlú èmi ò ní tàn yín èmi ò lè padà sílùú èmi ò sì bínú sẹ́nì kankan ẹ̀yin náà mọ̀ pé bẹ́mi ti sọ̀rọ̀ tèmi nù mi ò ṣe nǹkan kan sí yín o tìlú yín ọ̀bá tòrò ẹ lọ wá ọ̀nà míì tẹ́ rò pé ẹ lè rí ntẹ́ bá ṣe tìlú yín ò fi tòrò ẹ lọ ṣe èmi lọ́kàn bẹ́mi ńlá náà mo ṣe kankan sẹ́nì kankan àmọ́ pé kí èmi ọ wá wá sílùú kí n tún wá joyè sí ọlọ́run ní èmi ò lè wá tẹríwọ̀lú mọ́ pé mo wá joyè. bàbá oyè mi àmọ́ nígbà tó gbéfà janlẹ̀ ifá ò kì í parọ́ pẹ̀lú ń ṣèké ifá sọ pé inú tẹ̀ ń bí sí lù ú pé torí wọ́n yàn yín jẹ ló jẹ́ kí gbogbo ẹ̀ dàrú ó dẹ̀ ti ń dàrú lórí gbogbo àwa ọ̀dọ́ ìlú òun lẹ gbọ́dọ̀ bá wa wá nǹkan ṣe sí. àmọ́ ifá ọ̀hún yóò rí inú mi ifá rí inú mi pé kò wù mí jẹ mọ́. Ah bàbá tí ẹ bá ifá sì rínú ni pé wọn ò ṣoògùn sẹ́nì kankan ifá sàríran ìbú ọ̀ lọ sọ ní ìsìn onífà ìṣèké ifá rínú mi ń ọ̀jẹsẹ̀ ń ò sì ah. wá ibi ìtì ẹ̀ tẹ́ ń lọ́rùn. ṣé pé ẹ̀ ní lọ báyìí lọ. ṣé mi bẹ́ẹ̀ ni bàbá ń lọ. àmẹ́pẹ́ ni wọ́n fò ní iṣẹ́ o èpè mọ́ ni wọ́n fò ní iṣẹ́ ọdọ́ ọ̀lú o ògún ò ní jẹ́ ọ̀tá o. Baba, èpè lẹ́ẹ̀ máa ń ṣe bàbá. Ah, bàbá ó ti yé mi ó ti yé mi bàbá ah, ó ti yé mi. ọdẹ àbáhùn ibi awilade torí pé kúlú sọkan ò ní sọ lórí ọlọ ìran ìra kan ò ní wọ̀ sí kọ̀rọ̀kọ̀rọ̀ odò òòjọ́ bá ìloro náà mú gi o òòjọ́ làṣẹ ẹ̀tọ́ múlẹ̀ èyí tẹ̀wé ayé bá wílẹ̀ gbọ̀rún gbà ó dáa báwọn èyí tí bá bí bàbá bàbá pọ̀rípọ̀ yí bàbá bàbá ńlá rẹ̀ dánú yín kó tó lórí ilẹ̀ yìí ẹ máa fi kú ṣèfàjẹ́ lẹ́yọ kọ̀ọ̀kan ni èmi mo sọ bẹ́ẹ̀. ìyá mi dé o. ṣáà ti ń bẹ̀ mí látàárọ̀ mo sọ fún ọ pé òun ò bínú mọ́. àbó o ní nǹkan míì tó gbà ń bẹ̀. lóòótọ́ olóò bínú mọ́ amóhùn rẹ lè. ohun mi lè wo má jẹ́ ń parọ́ fún un n tó ṣe ó dùn mí ó sì dùn ẹlẹ́dàá mi torí ó dójú tì mí gidigidi gan ni. o tún ń káwọ àkàrà ẹ̀yìn mọ́ mo ti wí fún ọ pé òun ò ní ṣe irú ẹ̀ mọ́ mo bínú. ọ̀dà mo ò bínú mọ́. ọ̀dà jẹ́ àlọ́. ọ̀rẹ́ mi kí ló mọ̀ dákun jẹ́ ìṣẹ̀yọ́ dáa pé nù ọ̀dà mọ̀ pẹ́. Take care. Oh. lọ́dọ̀ ọ̀rẹ́ wa kẹ foríjì òun náà o bí mo ṣe bẹ̀rẹ̀ tó lóun foríjì èyí bó ṣe lóun foríjì èyí ìyá mi lé o ìyá mi lé ewúrẹ́ tèmi ò sọ pé òun ò bá mọ ìyá àgùntàn yín sí àgùntàn yín ló sọ pé iye òun ò bí dúdú àwa náà sì ti mọ ẹ̀ṣẹ̀ wa lẹ́ṣẹ̀ a sì ti tọrọ àforíjì àti pàwọn náà ò ní dá sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ mọ́ jẹ́ a lọ. ọ̀rẹ́ mi wo ọ̀rọ̀ rẹ ò fẹ́ yé mi mọ́ o ah, ah, adébẹ̀ ńlẹ̀ kan ọlọ́ọ̀fẹ́ ẹsẹ̀ yọ dákúnso tún fẹ́ dáwọ́ tẹ̀lẹ̀ ní ìsìn kí ló á dé. kí ló mú ọ ẹ mọ rí ẹgbà kí ló sì ọ. mọ́lẹ́wà ọmọlẹ́wà ọmọlẹ́wà dìde ọmọlẹ́wà ọmọlẹ́wà dìde yé ẹgbà mi ọ yé ọmọlẹ́wà ọmọlẹ́wà dìde ẹgbà mi ọ yé ah, ẹgbà mi ọ ọmọlẹ́wà dìde ọmọlẹ́wà dìde ọmọlẹ́wà dìde yé ẹgbà mi ọ. àlá tí mo láì ṣe òótọ́ wa ni bí àbírọ́ àbí kí ni ń ṣẹlẹ̀ gan ẹ kì í ṣẹjú èmi náà ọ̀rọ̀ ọmọ la pè é ìbànújẹ́ ńlá ni kí mọ̀jèsín ó tójú òbí rọ̀rùn alákejì ìbànújẹ́ ńlá ni fata adá tí ò lé tutù ah! ọmọlẹ́wà o ọmọ mi o àṣàbí òdi ara rẹ sọ ọmọ bá dùn ẹlẹ́kọ̀ọ́rọ́ àṣàbí tó torí kó mo lè pọ̀ lẹ́yìn òun tó ń dolówó ẹyọ ah, àṣàbí òdì tó bídùn lọ rèé ràrán láwọn nítorí kìnìún ó ní kóun lè fi pamọ́ pẹ́pẹ́pẹ́ ni ah, ó ti kú ó ti lọ ó ti fi kú ṣàgbà mi ah, ọmọ ṣe o ọ̀dà kò burú bàjẹ́ ó ṣaládùn ara mi wọ́n ṣàtúnṣe èyí ṣàtúnṣe gbogbo ibi tí mo ti bà nǹkan jẹ́ mo sì tún bẹ̀ ṣe gbogbo àwọn tó bá yẹ kí n bẹ̀ wọ́n bẹ̀ wọ́n ìyín wojú rere ayé ìyín wojú rere èèyàn kémi náà lè rojú rere olódùmarè ah olódùmarè dáríjì mi o dáríjì mi o. Àbẹ̀ní hmm. ojú yín ọmọ odùtá ìbínú dá hmm. ilé rẹ lèmi náà múra pé kí n wà. àjẹpẹ́ mi lọ yánu ṣebí wọ́n lò rẹ́rìn-ín ìjàkọ̀jàkọ̀ mọ́ lójú ìwọ ní yèrèpè ọ̀rọ̀ tí gbọ̀n lórí aláìgbọràn ológo sẹ́ni ọ̀lọ́rùn ẹ̀sẹ̀ ẹ̀mí ẹ̀mí lógóńgó nárun tọ̀nà dáṣẹ̀rí àfẹ́ni tí ò gbọ́ràn mo wá bẹ̀ ọ́ ni o dákun dábọ̀ fìyèdénú fìyèdọ́kàn fìyèdé gbẹ̀dùgbẹ̀dù ara torí ngbà tí mo rí ìmọ̀lẹ́ ọ̀rọ̀ yìí ah! mo wá wò pé àwa méjèèjì mọ̀ ti sinú bí o ah! a ti fìbínú jádà lórí kọ́ a ti fìbínú ba nǹkan jẹ́ nínú ìsinmi kí lè rè wá ń bi ìjà báyìí tẹ́yẹ ò sì gbọ́dọ̀ bẹ́yẹ jà ohun tó tiẹ̀ wá dùn mí jù ń bẹ làwọn ọmọ ọlọ́mọ tá a ti rán wọn ṣẹ́ tí wọn ò fẹ́ jẹ́ lórí ìjà lórí àìgbọ́ra wáyé ìdí ọ̀rọ̀ la padà wá rí ìbáyìí mo wá ní kí n bì ọ́ kọ́kàn mi ò lè mọ̀ pé mo ti bì ọ́ wá foríjì mi. Àbẹ̀ní ọmọ olùtá ìbínú dá. mo jáyé. àìní sùúrù wa tó àti pé wọ́n ní bínú ṣe rí lóbì yẹn èmi náà múra ọ̀dọ̀ rẹ pé kí n máa bọ̀ wálé rẹ pé tó o ohun tá à ń ṣe jàgínníjàgán sí àṣà asán lórí asán òfò lórí òfò àbí a kàn mú ẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ a fi ṣòfò a pa àwọn ọmọ ọlọ́mọ dànù àwọn ọmọ tá a pè wá jayé jẹ́jẹ́ wọn tó dùn mí jùnú abẹni agbọn. ọ̀fẹ́ sunkún. ojú mi ló ṣo mi. Ah, ojú rẹ̀ jojú ẹkún ò gbọ́dọ̀ sùn àwọn ọmọ gbọ́dọ̀ sunkún kàkàwó sunkún àwa sùn yẹrẹ awo ò gbọ́dọ̀ awo awo ò gbọ́dọ̀ báwo jà. awo ò gbọ́dọ̀ tẹ́ o kàkàkà wò tẹ́ o awo asun. tó elédùà ọba rí núròde olùmọ̀rin ọkàn mo dúpẹ́ o fún ránṣẹ́ rẹ tó rán sí mi ó ní ó tù mí inú kó tù mí lọ́kàn wọ́n dé mi náà lóró ni mo èṣinú bí mo wá ń tọrọ àforíjì lọ́wọ́ Elédùmarè mo wá dáríjì gbogbo ìlú ayédùn o kéku ó máa eku kẹ́yẹ ó máa ké bí ẹyẹ kọ́mọ ènìyàn máa sọ̀rọ̀ bí ọmọ èèyàn kílò ayédùn ó máa yùgbàyùgbà ká tún dọ̀pọ̀ sí o ká má ríbi nílẹ̀ yìí mọ́ dòkèrè o a ní ríbi nílẹ̀ yìí ó dòkèèrè o elédùà mo dúpẹ́ o gbogbo ló yẹ kedere. Hey, hey.